وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أبلوك الله أن ترى إتي الله àánú ọlọ́run àtúrí ajẹ́njẹ́ tán rẹ̀ ọmọ bá ọ̀gá wa anábùwà Muhammad sallallahu alaihi wa sallam. ìdí àti ìdí àtọ́lá náà ọkàrí gbogbo àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alaihi wa sallam. gbogbo àwọn aráalé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. àdúgbò ẹni máa ń tẹ̀lé lánàá wọn ilé ìdáṣọ ìlú súnà lórí ìdíjọ́ gbẹ̀ǹde àtìlámà gbogbo amọ́ta kan gbogbo wa náà fún wọn o. ọlọ́run jábà náà ti wọlé ọlá àbá wọlé ọlá lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin elétò mi sí wá àti dàárọ̀ ìsàlẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀bí máa ṣe ọlọ́run ní ìpínlẹ̀ ń pa ò. Ibi tá a ti rere gbogbo orúkọ ẹ̀dú báyìí ọlọ́run ní jẹ́ pàdánù níbẹ̀ nílé ayé àti ní àìsílámà. Gbogbo ẹ̀yin tí wọ́n wá ń pè náà láti gbàdégbà ní àáké àwọn àlùfáà wa wọn bá ní kọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn náà sì ń bá àsìkò onílẹ̀ láti wá gbọ́rọ̀ ọlọ́run gbogbo gbàdúgbàdú náà ọba máa fi ọlọ́run ọba náà ó bù káàtà sí náà ọlọ́run máa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa lóhùn o gbogbo tí àwa ń gbọ́ wíwá àti ń bì yìí àsìkò míì náà ọlọ́run kò tó wúlò fún wa nígbà nìmi tẹ́ ní tó yọ ìyẹn ìṣètò wáàdí ìgbà ó ní wàhálà àsìkò náwó tí ẹnìkọ̀ọ̀kan yín náà ná ẹ̀ẹ́dín wá ń gbọ́ ọ̀rọ̀ náà méjì àsìkò míì náà nígbà nílò tó yọ gbogbo tá a bá ń gbọ́ ká lè máa lò ó ọlọ́dí àlejò aláàbọ̀ ìtàbí ọlọ́pẹ́ kan alẹ́ ní kí ọmọ gbọ́rọ̀ ní bá ti ti ń gbọ́ ọmọ ìjẹ́. báwo la ná àwọn sọ̀hájà nẹ́bùà Muhammad sọ̀dọ̀ lọ́wọ́ àlejò ọ̀dọ̀ ìdàgbàsókè ọ̀kan náà àwọn ọ̀hádà nẹ́bùà Muhammad sallallahu alaihi wa sallam kọ́dọ̀ kí ó yé wa pé tíwú rẹpẹtẹ wá àti rẹpẹtẹ táwọn gbọ́ lọ́dọ̀ àmẹ́rin sallallahu alaihi wa sallam. lílò lọ́pọ̀ ju gbígbọ́ lọ láyé dídá ìyá mẹ́ta ti lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ fáwọn náà. òní kúnnà lánàá tẹ̀lé àwọn àṣọ àyà àìsí ìjà àyà mẹ́wàá lọ àyà mẹ́wàá. Bàbá tó pẹ́ ilé ìjókòó yìí ni ọlọ́lọ́mọ ya àyà tẹ́ ń kálukú yìí ti gbọ́. Àwọn sọ̀hábí ní mẹ́wàá náà làwọn ò pè é. Àwọn ò ní pé mẹ́wàá míì. Oríjọ́ táwọn bá gbọ́ mẹ́wàá yìí. Táwọn wá lo gbogbo tí mẹ́wàá wá yìí táwọn ò pè táwọn ò pè. Ìyàtọ̀ àwa pẹ̀lú wọn ni o. Àwa gbọ́ ẹgbẹ̀rún wá sí. Àmọ́ kọ́dà bọ́yá la lo mẹ́wàá mẹ́wàá. dáàbò ẹ̀já àkúrà o. bá a bá ń gbọ́ àwọn sọ̀hábì àtẹ́kọ̀ọ́ àmọ̀ ẹ̀mọ̀ sọ̀rọ̀ lọ àwọn tó wọn sẹ́lẹ̀ fi lẹ̀ sọ́ọ̀tì ọbí anyị ánìmọ̀ ọ̀ṣìmọ̀ àwọn tó lọ sí iwájú táwa náà ń tẹ̀lé wọn ti dáadáa lọ́mọlẹ́yìn àtẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kí ni wọ́n yàtọ̀ kí wọ́n yàtọ̀ báwọn bá ti ń gbogbo tá a bá ń gbọ́ bá a bá délé ọlọ́ọ̀dì ẹ̀jẹ̀ wọn ò ní sìn wọ́n tún ń ká kalẹ̀ ẹlòmíín ló mú fóònù rẹ̀ wá yóò fi ka àwọn ìjọ wọn ò nírú opportunity táwa níyì àwa tún láǹfààní pé ẹtún máa ń tún kinní òfìlè ṣé bí wọ́n ti yí náà nù àbí mo sì gbọ́ àwọn òdúró láǹfààní báwọn àwọn tọ́lọ̀ wọn ti láǹfààní wáyé fún ẹ̀dá pẹ̀lú ìjà mú lòó ẹ̀yin mẹ́jọ jẹ́ pé wà bí ọmọ gba ẹjọ́ ọ̀tún wọlé báwọn àtàlàkà bí máa wílẹ̀ Yorùbá tí ó sì máa da ojú òsì jáde ọlọ́run ní gbogbo abẹ́ kọ́tà gbọ́ ìbálẹ́jọ́ dáadáa lọ́wọ́ jọ jẹ́ fún wa olúwo mi jọ jẹ́ ìbálẹ́jọ́ àbúrú fún wa ní ayé àti ní àìsílámù. torí náà mo kí n fún wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí ọlọ́mọta àtẹ́rọ̀rùn òun ni Islamic ethics eh, business and financial transactions. Kí làwọn ẹ̀kọ́ Ìsìláàmù fẹ́ kárí lára àwọn Mùsùlùmí kọ́dà bọ́ọ̀ bá ń tajà?

gbogbo mùsùlùmí ayé lónìí abilé ní one billion. ọ̀rọ̀kọ̀rọ̀ táwọn kan máa ń sọ pé ìdà ìdà ni láàmú ti spread ẹ sí rì ẹ lọ́rọ̀ ọ̀sán ni èso ọ̀rọ̀ àtọ́. nínú one billion yìí ìlú mélòó ni wọ́n jagun tí wọ́n torí ẹ̀ kó wọn sínú ìsìlámù pé pé ogun ni wọ́n torí ẹ̀ wọ ìsìlámù. èyí tó pọ̀ jù nínú mùsùlùmí láyé òun làwọn tó ti pé ní látàrí ń ta jókòó tá a fẹ́ sọ lónìí torí àwọn ti wọnú ìsìlámù wọ́n bá àwọn mùsùlùmí lówó wọ́n bá màálẹ̀ fún wọn lọ́wọ́ wọ́n rí bí wọ́n ti ń ṣe ntọ́ attract ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ ẹ̀dí mùsùlùmí. lónìí ìlú tí mùsùlùmí pọ̀ jù sí láyé lónìí ọ̀hún ìlú kan tá à ń pè ní Indonesia wọn ò jagun ní Indonesia dáhùn ìlú tó ti nìyí. àwọn lárúbáwá mi wọ́n ń wá títà rírà ńta jẹ ńta mu ó gbé wọn lọ àwọn ọ̀nà bẹ̀. níbi wọ́n ti ń bá wọn ga àwọn ilé ìmọ̀ ìyàtọ̀ ara abúlé yín gbà mùsùlùmí làwà. a àwọn èsì báwọn àǹdábà ọlọ́wọ̀n ọ̀gbà wá láyé rẹ̀ ní gbogbo tọ́lọ̀ bá ti fi wọ̀n ọ̀gbà yẹn láyé rẹ̀ wà ní àyà burú lọ́wọ́ àmẹ́ ẹ̀fọ́ alára lọ́wọ́ àmẹ́ fọmọ ẹ̀mí wọ́n á rí bẹ́ẹ̀ wọ́n á rí bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ojú nínú nínú ọ̀dà ẹ̀ńtọ́ pọ̀ jù nínú mùsùlùmí òun làwọn tó ti pé ní àwọn mùsùlùmí bá ìtà wọ́n bá ti ajé wà lù wọn wọ́n jòkó kalẹ̀ ń lu wọn ẹni ó gbé oṣù kan ẹni ó gbé méjì ọlọ́dún kan jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ń wò pé à ní ìmọ̀ ìyàtọ̀ ń bolẹ̀ tí ìdí ní nà láàmù ní mùsùlùmí làwa ní èsì kọ́ wá di pé lónìí ọwọ́ di pé ní ẹ̀mùwé táwa ń pa lónìí ọ̀rọ̀ ẹnu wa ni ẹ gbọ́ ẹ mẹ́tẹ̀lé kí ni ẹ mẹ́tẹ̀lé wa wa ìgbà ìgbà mùsùlùmí ètò àwọn tàná àwọn èyí púpọ̀ òun ni mo wí fún yín ní ẹ̀lọ́ owó lókàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ wọn àwọn kì í sàfá ewé làwọn náà mọ́ àmẹ́nu wọn bá ibi wọn pé ibi wọn mọ̀ táwọn àlùfáà sọ fún wọn wọn lò kọ́dà bíi gíní níbi gíní níbi àwọn èèyàn wá ń wò wọ́n dáa wọ́n bá gbé omi eléyìí àwa náà tó bẹ́ẹ̀ sí. ẹ dákun ní bá bí nìyí ẹni àwọn èèyàn tó rí ibi ẹ̀sẹ̀ wọnú ìsìláàmù wọ́n ní ìjọ gbà lọ́dọ̀ ọlọ́run àbí kò ní kò ní kò ní ìjọ gbà lọ́dọ̀ ọlọ́run. ìwọ́n táwọn èèyàn rí tí wọ́n ń pè é níbẹ̀ muslim ẹlòmíràn ni muslim níbẹ̀ yìí muslim lẹ̀ ti rí nìyí. ìwọ́n tí o lé èèyàn kó ní ìsìláàmù náà ẹlákòóso ń dọ̀ọ́ náà ní ìjọ ń gbà lọ́dọ̀ ọlọ́run àbí kò ní náà ní òun ni mo fi tí ẹ̀yìn tẹ́ gbé ìpè kalẹ̀ ẹ̀ fi tọ́pìkì mú ọ̀yà máa sọ̀rọ̀ débi bísínẹ́sì náà ẹ̀kọ́ wo ní ìsìláàmù kọ́ wa ní ẹ̀ àmọ́ bóyá lọ́la a rí inú àwọn tí ó gbọ́ náà ọlọ́run ó lò ó ti lo àwọn mùsùlùmí àná pèpè ní ẹnu tí àwọn tí èso mùsùlùmí yóò ní dáa ìlànà ẹbí ń ṣe yìí ó wù wá nbọlẹ ti kọ dáàmú mi ọlọ́wọ́ mọ́tà tó tẹ̀lé ní àtẹ̀yìn o ká jẹ́ good ambassador ọlọ́mọdé á jẹ́ bad ambassador gba ambassador dè náà lọ́wọ́ ẹlòmíín léèyàn kó nú ẹ̀sìn àwọn ẹlòmíín ti ń fa àyàwó nú ẹ̀sìn ìjọba fa àyàwó nú ẹ̀sìn ọ̀la ìfọlọ́wọ́ ìtàwọn náà ọlọ́mọ wa dá wa náà kó mẹ́ o. bá a bá ń sọ̀rọ̀ business ó lò ti bẹ́ẹ̀ di Yorùbá àbí ń ṣe business yìí ẹnìkan lọ́sọ̀ ń jọ́ka ní àwọn kan wá lọ gbà wá wọ́n ní àwọn ní eh, Institute of Management Nigerian Institute of Management or something àwọn tí ń kọ́ yẹn nípa management. Irú àwọn ọ̀gá wa kan wá gba microphone wa ní a. Adúrú mánéjà tó kọ Nàìjíríà, Nàìjíríà yóò tó máa kọ́ yẹn. Àwọn ẹni kí ló mìín. Lóò mìín náà ní bí gbogbo wa dá jókòó yìí ta ni èèmọ́ ní ìdí. Wọ́n bá bí ọmọ Nàìjíríà kọ́dà bí ń gba one million lójú àmàlè. Báwo ni àbá àmàlè? Ìyábò ni àmánéjì eh? eh, gbogbo ọmọ nàìjíríà ní mánéjà lẹ yóò tó máa kọ́ wa mẹ́ lẹ́lọ́rọ̀ bísíẹ̀sì náà rí ọ̀fẹ́ ìfẹ́ ni tí ọ̀ máa ṣe ní nàìjíríà lónìí èyí ló fi yẹ kí ọmọ ìwọ gbogbo tó ń ta sí náà tí ń ọba jọmọ àwọn ọmọ ẹ̀rí ń ní bísíǹsì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ tí wọ́n fún lónìí kọ́lá bẹ́ẹ̀ lómi ń jalè náà bísíǹsì náà ni. pé kí ni jẹ́ bísíǹsì nípìnlẹ̀ kọ́dà ká tiẹ̀ tó fojú ìṣẹ̀lẹ̀ àwò gbogbo ní jẹ́nàrì tí yẹn bá wò tó sì fáìn kí là ní bísíǹsì gbogbo wọn ń sẹ́ńtà around three or more items nǹkan mẹ́rin àti mẹ́ta. Production, buying and selling. Gbogbo ń tàn pè ní bísíẹ̀sì wọ́n lọ gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú ìpèsè àbí ìta àbí kíni àbí ńlá. Tí wọ́n là ń tàbí là ń rà wọ́n ní ọ̀kídà good ọ́ àbí. Ṣẹ̀ríà náà ń bẹ̀. Kọ́dà ṣẹ̀ríà afẹ́ lè pé inú ṣẹ̀ríà gan ni definition business yìí wà. Láti padà sọ níbẹ̀ lónìí ìṣá ọ̀rọ̀ àmì ẹ̀dẹ́ mẹ́lẹ̀ báwọn. Sẹ́yìn gbogbo ẹni tí ẹ bá ti di gbèsè wò lẹ́ ń ṣe oní business. Ẹ wá ní ilẹ̀ ń produce. Àwọn produce ìgbàgbọ́. Ilẹ̀ ń ta ọ̀tá nǹkan ilẹ̀ ra ọ̀rá nǹkan ẹwádìí ẹ̀ wọ́n wá náà nílẹ̀ mú ẹ tètè gbé sí FCC kọ́ wá mú ẹni rẹ̀ bí FCC ò sì mú ọ láyé ọlọ́run dúró de ọ̀la ìṣèlú àmọ́ ọlọ́pọ̀ àwọn lónìí bísíẹ̀sì yìí ó gbé mọ́tò kan wọlé lónìí iṣẹ́ wo ní í ṣe ó gbé mi wọlé lọ́la iṣẹ́ wo wọ́n ń ṣe kíní ń tà kíní ń rà gbogbo tá a bá pè ní bísíǹsì ọ̀gbọ́dọ̀ yọ mẹ́tẹ̀ẹ̀ta ìkàlẹ̀ wọ́n lè máa pèsè rẹ̀ lóòótọ́ káwọn kan máa wá kó lọ́dọ̀ wọn náà lu àhín yìí ẹni tí ó sì pòdúùsì ẹ̀ tó ṣe pé díẹ̀ ni pé èmi ọ̀ máa tà á èmi máa gbà á lọ́dọ̀ yín èmi máa bá yín tà á is also or is also in a business kọ́dà ẹni tó ti fi ń rà náà kọ́dà bí ọ̀rà àti ọ̀lò fún rẹ̀ àbí ọ̀rà òun náà tún lọ tó ń tà bísíǹnẹ̀sì náà ni. gbogbo ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí olúwa wa lọ gbà láyé àwa mùsùlùmí bàbá bẹ́ẹ̀ ṣe káwa ní òsì mo lọ́lọ́ ti di bẹ́ẹ̀ ẹ má dùn á ní ẹjọ́ ọba mú lọ́wọ́ ọba délé ọ̀lọ́ wò mùsùlùmí àyà 275 ilé ẹjọ́ bá lọ wò lé ọjà mùsùlùmí ìwé òfin wa nù ún èyí ti tẹ́ ń ṣe báyìí ọlọ́run ló ń bẹ̀ kí ló dé tẹ́ ń ṣe báyìí ànábì ló ń bẹ̀ nítorí yẹ mùsùlùmí nù o mùsùlùmí kan bá máa ń ti ń ṣe àmọ́ àmọ́ wọ́n kàn ń ṣe làwọn náà ń ṣe mùsùlùmí kan nínú Suratul Baqara àyà 275 olúwa sọ ń bẹ báyìí pé wà á hàlà lọ́hùn ìbẹ̀yà wà á hàlà lọ́hùn àgbẹ̀yì olúwa ti títà rírà ó ti ní àláàlú ẹ̀rí fún àwọn ọmọ tí àwọn adájọ́sẹ̀ bẹ̀rẹ̀ lè kéwú ọ̀yá ní ọ̀nà rẹ̀ torí tí wọ́n ké fún wa lè kéwú ni pé bá ọ̀tà.

báàbù ṣìlá wọn ò ní kọ báàbù lẹ́yìn ìfẹ́ wọn tún wá gbé báàbù àṣìrà àgbé eléyìí ni chápítà ó di máa tà wọn tún wá ó kó chápítà ní ìpínlẹ̀ yìí ni chápítà bí ó di máa lórí náà nínú kéwù nínú sẹ̀ríà àlùbẹ́yìrò ìtumẹ̀ ní káta kásìkí ni ara méjèèjì náà méjèèjì lolúwa samson lọ́pẹ̀ ní àlàyé wà á ṣàlùmọ́hù àlùbẹ̀yà tí wọ́n ní aláàbí ní bísíǹnẹ̀sì. ọ̀rẹ́ kaba àti yíṣu wa pé business has to do with either using or selling or buying of goods and services. torí náà eléyìí ni ká fọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run yọ̀ǹda ká ṣe bísíǹnẹ̀sì náà olúwa yọ̀ǹda kọ́dọ̀ ẹ̀ ń kọ́rẹ́jì wa èyí tí kọ́lọ́run yọ̀ǹda nìkan. kọ́dọ̀ ọlọ́run fẹ́ kí wọ mùsùlùmí ó ṣe kí ni ọlọ́nà tó ti máa jẹun wọ́n máa dúró de bẹ́ẹ̀ nìkan ó mọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam lọ́tọ̀ kan kan tọrọ bára anabi yìí wa inna al-yada al-ulya khayrun min al-yadi as-sufla anabi ọwọ́ ti ń bẹ lókè ọlọ́dà lọ́wọ́ ti ẹ̀rọ ìkówé ilẹ̀ Yorùbá wọ́n ní àwọn ẹ̀kan ẹ̀kún wọn múwámúwá ní ní ẹ̀kùn rẹ̀ gbọ́dọ̀ máa ró gbà àmẹ́bìnrin àlìyẹ́dò lọ́rẹ́lẹ́yà bí ká fọkàn balẹ̀ nínú àwọn misconception tá a gbọ́dọ̀ wá bá ti yanjú ẹ̀ ó kú láwùjọ wa ń láwùjọ ju wa yìí kọ́dà bí ìsìláàmù ti wá kò sí. ẹ malam káyọ̀ bá gbọ́ pé ní ṣọ́ọ̀bù nídùú rẹ̀ la àfa àfa. arákùnrin kan kan ó lóun ọ̀fẹ́ jẹ haramu àfa bì í. ó ti ń ràn án yóò rẹ̀ ìfẹ́kẹ́ nìkan ọmọ wa kùn lówó òun lówó ọba lọ ra ọ̀kadà lọ́kadà náà lè ń gbé lóko rẹ̀ ẹ́ ọ̀kadà àwọn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ju èdè nàìjíríà ní ẹ̀bá dé ìyàwó gánà wa ní àkádà àkádà ẹlòmí ọmọ oríjì ọ̀kadà mọ́ nàìjíríà o ọ̀kadà airline lẹ́mọ̀ pé yóò ti bẹ̀rẹ̀ lù Ìrẹ́jì fún Bálé ní ìjọ ọlọ́run sáàrùn ọmọ Nàìjíríà, òun sì fún kọ́ lẹ́kọ̀ọ́ parí mẹ́. Àbá bá lọ ra ọ̀kadà àbí àkadà ni a aláàlú òní. Àbá yìí bẹ̀rẹ̀ lọ́ba padà wá kàn bí nǹkan lè ọ̀dà rẹ̀ fún rẹ̀ lọ́wọ́ àtúntò ìjà fún ọ̀dà rẹ̀. Àwọn èèyàn fẹ́ máa gun ọ̀kadà tó ga àbá ẹ máa gbé yẹn ní ọ̀kadà wọn ò níkà ní ìlú wọn jẹ òun ò sí kúrò wọn bọ́ burú òun nígbà wọn ọ̀fẹ́ òun ti ké ní ilé pé àríyájú lọ lè à káìrónú Tẹ́rù àmì conception yìí ọlọ́run fi rú ìjókòó jẹ́ ìṣètò rẹ̀ lónìí ìpínlẹ̀ àrùn. Òjú ní jẹ́ pé yẹn dáàfà àkọ́mọ́tò business rẹ̀. Ànábì ọlọ́run ànábì Dàúdà lè di sọ̀rọ̀ Ànábì ní ànábì Dàúdà inú ojú ọwọ́ rẹ̀ ní bí ń ṣe kí ni.

àmọ́ tẹ̀rí ká máa kíbi tẹ́ máa kíbi wọn náà níbi ní ẹmà tẹ́ máa gé bàbá ò ẹmà pé àwọn ẹgbẹ́nu ẹ̀hùn ò lè máa jìyàn gidi ìgbẹ́gbẹ́nu rẹ̀ ọmọ ẹgbọ̀n pé àgbà ò ẹnu ibi tó kù fún àmọ́ ẹmẹ́jì ó tó bá wa dípò míì àdánwò wa lẹ̀ Yorùbá ni tó jábá ní àmọ́ lọ jù àtún wa wálé ọ̀dọ́ sí ẹmọ́ kọrin ẹmọ́ kọrin lóòótọ́ ọmọ ọkùnrin àgbàlá àmì ìwòsàn á ti ká wá fi àgádà gbòdò jẹ́nu wa wọ́n mọ̀ wá dábàá nẹ́bì nígbò fún àlùsùn làwọn èèyàn dákẹ́ ọ̀dà ò láìkọ̀dà ẹ̀mẹ́jẹ̀ wọn mọ̀ rí wa fún mi yóò náà ṣe àmì ìfọ́nà ọ̀fẹ́ràn nẹ́bì láfẹ́ràn nẹ́bì lọ àlùsùn nẹ̀ lọ àwọn sọ ọ́ ti táìtì ní àlù àlùsùn nẹ̀ ẹ wá láwọn yìí wọn ọ̀fẹ́ràn nẹ́bì kò rí bẹ́ẹ̀ torí náà àkàyà lọ bẹ̀rù ni sọ́lọ́ lọ́hùn àlẹ́ yìí wọ̀tẹ̀lẹ̀ ìdí mo fẹ́ wí fún yín ni pé anagba Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tá ànábì ó dún ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn pé èèyàn lọ́nà jẹnu ti bísínẹ́sì ànábì ní ọlọ́run ò bí ànábì ọlọ́run ọba kẹ̀dìdì rí ọlọ́gbọ́n àwọn àlùfẹ́ ṣùgbọ́n tá ànábì yìí àfi kọ́ darẹ̀ jẹ. ẹni ó tó orí nǹkan gbogbo àwọn ànábì ọlọ́run ni ọlọ́run ti bẹ̀rẹ̀ fún wọn. wọ́n tó ta èèyàn jẹ wọ́n kàn máa ṣe kíni. àlejò alẹ́ ara àdàkọ̀rọ̀ rí ìkọ̀lẹ́ ahli èmi gẹ́ dára jẹ ìdájẹ lọ́fẹ̀ẹ́ ń gbowó lọ́wọ́ àwọn ará Mákà. ìyẹn ni pé mo ti tẹ́rí. Sílà nẹ́bí ń ta nù, ti di business abẹ́ di jẹ́jẹ́. Kí ni ń ta? Sáàbì. Ẹ́ production, or buying of goods or service. Kì ṣe ni pé kọ́ ṣẹ̀ṣẹ̀ o máa ra ju ọmọ. Ó lè ní sábìsì tó ń mùsùlùmí tí jẹ́ àláàlí. Ànábì ọlọ́run sọ̀lọ̀ lọ́wọ́ àlejò rẹ̀. Torí náà, mo ní bísínẹ́sì náà bá ọ́ fún wọn mùsùlùmí. ni àbí ń bọ̀ lọ́rọ̀ ti ń bẹ́ẹ̀ ó tẹnu sọ́ọ̀rọ̀ ìgbàkọ́ra àyà two hundred and seventy five wà àti ní àlà àlà. á lè yọ nìkan kọ́kọ́ lọ encourage ara encouragement náà láti yà lọ bẹ́ẹ̀ ni. níta náà bá bí ń pé òun náà ṣe yìí. tó ànẹ́bí àti ìyàwó ìyá ńlá wa àkọ́kọ́ ìyàwó tá nẹ́bí ọ̀fẹ́ ọ̀dí ìjà ọ̀rọ̀bí ọlọ́wọ̀ àná kí ló tó wọ́pọ̀ kí ló tó wọ́pọ̀ jẹ́mẹ́ bísínẹ́sì ni ọ̀nà ìbísínẹ́sì títí bí wọ́n ti pàdé ju pé kàdí ìjà lówó òun ò sì ní tí yàn ọ́ fi máa kọ̀ságbára àbí kọ̀sásìkò ọ̀nà bísínẹ́sì kanu ìwọ́de lówó ẹnì kan ó ní kíni kóhun ó ní scale kóhun ní time òun ní ẹnájì ẹ̀yìn ó gbé owó di ẹ kalẹ̀ òun náà kọ̀ǹtìrìbù di gíní steel and energy and time ó di ẹ̀ ẹ̀yìn ọ̀la ń pè ní àlùmọ̀bọ̀ rábà nínú ọ̀rẹ́ bísínẹ́sì ṣẹ̀yà ni ànábìtẹ́ sọ̀lọ̀bọ̀ wà òun là nábì àgbà owó lọ́wọ́ Khadija rọ́bì ọ̀gá ọ̀bọ̀ àná ànábì ó kọ̀ǹtìrìbù di steel di ẹ̀ wọ́n invest owó yìí ntọ́lọ́mbáwá ni wọ́n jẹ lérè ìpàdé jọ pin lérè ìwọ̀n mú yẹ báyìí ìlú náà mú yẹ báyìí ó gbọ́ àwọn nǹkan báyìí lọ́lọ́run ti ní àdá àdúgbò náà kọ́dọ̀ encourage wa encouragement kan tó kọjá eléyìí nígbà tí tẹ́gà àtẹ̀yẹ ń tẹ̀lé tábà rí pé bọ́lá lẹ́bí náà ti dín ní lẹ́bí náà ti dín ní ẹ̀sìn kọ́dọ̀ lọ́wọ́ máa lò èèyàn rà fà ń di business aláàbí ṣe àrámù ká máa wá yanu àhà àyè ṣe àbá ilẹ̀ wa ń tọ́bù kọ́dà ọba adébí pé níbi báàbọ̀ ọba ti wọ́n bá láwọn ìyàwó wọn máa ṣe àdánwò lónìí ìyàwó àpá náà nígbà ìyàwó àpá ọba sì ní jẹ àrámù parí kéke rẹ̀ nínú Al-Qur'an Al-Karim ẹ̀bí mà pé ọ̀rọ̀ bísínẹ́sì ọlọ́wọ́ ẹ̀kọ́rẹ́jì mùsùlùmí láti haramu wọ́n ti dúró di bẹ́ẹ̀ nìkan máa wá nà nǹkan bí ọ ẹ̀kọ́ lówó wọ́n máa wá lọ̀dà àbí máa yín pé bàbá arákọ ọgbà máa wá ta ọ̀rọ̀ náà bí ká mà ní. ọlọ́nkọ́ sún mi àtẹ̀yìn lẹ̀ àmọ́ tí ó yọ ọ̀yàn kó lóko gbogbo eléyìí kò ní táwọn yìí o òní kó owó ọ̀nà tí wọn náà bá fi lè ta ẹ ẹ àyíká bù ú ọ́ ìgbà tó jẹ́ àláàdí kó ti lè wọ́ kéré tó àbí kó ti lè wọ́ pọ̀ mọ́ bí ọba ti jẹ́ àrámọ́ ọlọ́njọ́ nínú Suratul Baqara ìtàn náà ni bàbá yà àyà wa amra and ninety eight again nínú Suratul Baqara olúwa ń sọ bẹ́ẹ̀ pé laysa alaykum junahun an tabtagu fadlan min rabbikum. وإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين mẹ́ta mi o láwọn ẹlòmí owó bá ti gbọ́ dọ́ọ̀lì àmì èédé gbogbo dọ́ọ̀lì lórí ìdí àmì o àràjú tó yẹ kí a máa gbé mú o nínà gbọ́ọ̀lì náà yìí máwùlẹ̀ tàbí o. Laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum. Gbogbo àwọn àlùfáà onítẹ̀síwò ní òkú máa fábílò yìí lọ́nà ní gbígbégé ni á sì jà ara ìsìnẹ̀. Olúwa ní kọ̀ láì bí o, kẹ́ ẹ ṣe bísínẹ́ẹ̀dì, ẹ dábàá ẹgbẹ́ nígbò, wọ́n àbẹ̀ bá wà ní àjì. Àbí ọ̀tán ní ọlọ́run bá yọ̀ǹda bísínẹ́sì débi pé ó lò lè dàníyàn gbé ń lọ ajé torí tọ́lọ̀ ni àmọ́ nkílé kíní máa ń tàbí mo lè mú lọ́wọ́ ìwà ní ọ̀dà ìbí ọba ti jẹ́ nǹkan àláàlú lẹ́yìn tá a lé ìkúndùn náà àǹtẹ̀bẹ̀dàgbò ẹni ṣòwò ẹni tajà ẹni rajà kọ́dà bẹ́ẹ̀ bá wà ní ìfẹ́mi bá wà mọ́ta. ẹ̀mí ajé àtọ́ra encouragement wo ló kọjá yìí ń gbọ́dọ̀ bá tún gbà wá láyé ká ṣe bísínẹ́sì kọ́dà ní àníyàn ti hajj jọ dúró lọ́tọ̀ èyí tí ọ̀dá alámọ̀yàn nàná tí ọ̀dá òun ni wá ṣe pé àníyàn àkọ́kọ́ gan ni pé ta nǹkan mọ́ká èyí òní ládàá pẹ̀lú ọ̀rọ̀ ìgbéró àníyàn àmọ́dà níyàn pé mo fẹ́ lọ sí ájì á wọ́n wá ní nǹkan báyìí ìyẹn lè ṣe nǹkan báyìí kọ́lá bọ́ bá dé sábìsì tó lè tà ní mọ́kà náà ó lè tà á àwọn èèyàn wà kan ó fẹ́ gbé illegal business ni àwọn ni wọ́n máa bá èèyàn parí ẹ́ wọ́n máa bá àwọn èèyàn jẹun legalize business rẹ̀ sọ di aláàlí ẹ béèrè ẹ béèrè ìwé lọ́dọ̀ àwọn ìjọba Saudi through hard committee anyị kọ́ máa wá fi kan kan fárí èèyàn mẹ́wàá ó kó bá wọn torí tó wá sí bá ti rò ní ìjà rẹ̀ fún tọ́lọ̀ ń gbé kalẹ̀ ẹni náà haramu. Àmọ́ kìí bá ní sábìsì tó ṣe all our Olúwa ní òkúrú. fọ́dùlá ń torí náà wò dé mo pé a ti lé foundation láti lè mọ̀ pé ọ̀rọ̀ tá a jókòó sọ lónìí yìí ń jẹ́ ọ̀sán wa o ká business ká sọ̀rọ̀ financial transaction èèyàn ó pèsè nǹkan tí ó tà ní àbíkí àfẹnjẹ́ ọ̀rà ní àfẹnjẹ́ ọ̀tà ní àtàbí ó lò lù wá sí ẹ̀kọ́rẹ́ ìgbèlè èyí láti wá máa ṣe eré jí ẹnìkan tí ó fún wa lówó àbá máa wá ta ọ̀rọ̀ ọlọ́run ní owó kúwú àbá máa wá jẹ aráàmù fún ọwá bísíǹnẹ́sì aláàbí lọ́ba máa jẹ ọlọ́mọta àtẹ̀jẹ́ àti ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́kùnrin rọrùn. tọ́ ìbéèrè bàbá wa lọ́nà ń gbà wá láyè ká ṣe bísíǹnẹ́sì ǹjẹ́ gbogbo bísíǹnẹ́sì náà lọ́nà yọ̀ǹda ọ̀run gbogbo ẹ̀kọ́ o èyí tí ìjókòó yọ wà yẹn dúnú ni wọ́n ti wá gbé islamic health in business ìdí láti wá máa ìrọ̀lọ́ yọ̀ǹda fún mi ń ṣe ní business kí ni ọ̀yọ̀ǹda fún mi kí n ṣe ní ní business èyí wọn lọ wá ti pàtàkì fún wọn ìmí kọ ọmọ ẹ̀yìn ìgbà tó ti mọ fọlọ ń yọ̀ǹda èyí wá ṣe gbogbo ẹ̀ náà ìwọ ọba yọ̀ǹda o. mo sọ wá àwọn kan lẹ́ẹ̀kan gbogbo bísíǹnẹ́sì yóò lójijì kò pèsè nǹkankan ọ̀tá nǹkankan ọ̀rá nǹkankan owó kan wọlé náà ní ilé ìwọ bísíǹnẹ́sì ìṣe bísíǹnẹ́sì máa ẹ́ ara àtàwọn akólú àwa nàìjíríà tá a mọ̀ nàìjíríà lè méjì gbọ́ tí wọ́n yíyàn pé ẹlákùnkí ni sẹ́yìn yóò ní àmì pọlitíṣíà àbúyín o ọ̀rọ̀ ẹ̀yìn ló e nílẹ̀ ní wáyà yìí búkọ́ òdodo ọ̀rọ̀ ni o ó lè léyìí pẹ̀lú ọ̀rọ̀ àwa mùsùlùmí nìkan ọ̀yà àtàjì ní èèyàn tí ń yan ní ìjọ ní nǹkan ní kò sí létí kóun lọ dé bá nǹkankan àwa lágbára ọ̀run yìí láàyè. Ibi wọn ti kọ́ òṣèlú àwọn tó kọ́ yín lóṣèlú àwọn èdè báwọn. Wọ́n kálukú ló ní tẹ̀sí ẹ̀. Ẹ́ èyí ti ń ta ewu ní ìsìn pírẹ́sidẹ́ntì Amẹ́ríkà. Mọ́ọ̀tì ti lọ ní àní. Yálà yóò owó bẹ lọ́wọ́ Trump. Ó ní bí bíẹ́sì rẹ̀ ní ń gbogbo wọn gbogbo àwọn méjèèjì àgbà tí wọn kọ yín àwọn ìjókòó àgbàyà lọ́bẹ̀rún ni. bẹ́ẹ̀ náà lórí bí ọ̀rọ̀ business town yìí èèyàn gbọ́dọ̀ máa péré ní business man ká má mọ irú èwo ná àwọn tí akàkalẹ̀ irú èwo ló ń ṣe ń bẹ̀. mo fi ní ẹni tí bá ti ń ṣe báwọn ọ̀rọ̀ rẹ̀ lè ní èdè efcc ọmọ o ọlọ́mọ ti wá ní kájú ẹ̀ lórí náà ẹ̀dá kùn kì í ṣe gbogbo bísínẹ́sì lọ́lọ́yọ̀ǹda o kì í ṣe gbogbo bísínẹ́sì lọ́lọ́yọ̀ǹda. ó ní ní ẹni èjì pẹ̀lú ògbó ọlọ́run ní ọba tí àsìkò bá gbà wá eléyìí tọ́lọ́ bá ní kémi náà rántí àwa máa sọ fúnra wa tó ń kájú lè máa ṣe ah, ọlọ́yọ̀ǹda nǹkan báyìí nǹkan báyìí ìwé kíkì tó gbọdọ̀ nílẹ̀ kọ́ ọba bẹ́ẹ̀ sòwò yóò wò tó bí ní ìjọsí ẹlòmíì yóò fi hàn pé ìṣẹ̀lẹ̀ ni ọ. àmọ́ ká tó wọnú àmọ́ kálẹ̀ ní èjì ọ̀yà tó sàlàyé nǹkan kan náà tó lè fa mi sàn tó sàmì. torí pé èèbó lẹ́bi kọ́ tọ́pìkì yìí ìta àbí ìsìlámì ẹ̀sìn àwọn tó lè jókòó yìí náà èlé èbó ni wọ́n. Bẹ́ẹ̀ bá gbọ́ ẹ́tíìkì ó níbi tí làákà ìdíyàn lọ. Bẹ́ẹ̀ ìdí ṣẹ̀rí àpè ní ẹ́tíìkì kan. Kọ́nsẹ́pì ẹ́tíìkì nínú ṣẹ̀rí à ọ yàtọ̀ fún kọ́nsẹ́pì ẹ́tíìkì nínú òkun ọmọ èèyàn. Ṣẹ̀rí tí wọ́n bá pè ní ẹ́tíìkì lọ́pọ̀lọpọ̀ yìí náà ó ti mọ̀. Òun ni tí wọ́n ń pè ní morality. Morality. ọ yàtọ̀ fún kí ni legality. Nǹkan lè wà illegal, oh ó lè wà immoral. Nǹkan lè wà immoral, ó lè wà unethical. Àmọ́ will be what? Will be legal. Òfin ọmọ èèyàn tààláyè torí náà ká pé àmì kọ̀ǹtẹ́sọ̀n ṣẹ̀rí àlàǹsọ̀yà yín lónìí o. ẹ̀rí nínú àgbọ́yé sọmọ èèyàn ni pé mọ́rálìtì yàtọ̀ fún kínní mo lẹ̀gálìtì. nǹkan wà unethical ó lè wà immoral àmọ́ yóò sì wà kínní yóò sì wà legal. lápèjúwe nísìnyí. èèyàn eh, débì kan ó sì rí ìyá ọgbọ́mọ lọ́wọ́ kò sí tí wọ́n jẹ ìyá wa dó lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti máa táwọn èèyàn máa dàjẹ́ kó ń jẹ nù sí ọ̀rọ̀ àwọn tí ń ayé fẹ́ ń bẹ́ o tó ti pé ń gba àwọn èyí jẹ kú dàbí lọ dàbí ta. òun làwọn tún wá wo pé gúlókù kọ́dẹ̀ lómi ń lọ ta aṣọ tí àwọn ọ̀dọ́ ti dànù. kẹ́nì kan máa wá bọ̀ nídìí ọ wá rí pé à tó ìwọ́ jókòó ń bí ìyàjẹ́ fún wa lórí aṣọ àlòkù wa. ok mi ní dírẹ́sì láti fún ọkọ wa ní ẹ bá wọn mú tánà àti kẹrosíì èyí tí ìyá yóò fi gbogbo ọmọ rẹ̀ ọmọ wa gbẹ̀ ta kìnnìkan wọn ò fún ọba dáná sun. kí ló ṣe yìí ìdíje legal wọ́n ti di ìmọ̀ nítòsí wọn ọba ọmọlúwàbí mu àbí bẹ́ẹ̀ bọ́ yá ò sì sánú ìyá ìdí ẹ́ àmọ́ ìjọ ọlọ́pàá lè mú ọlọ́pàá ò lè mú ọlọ́pàá ọ̀sọ̀ òfin ọ̀sọ̀ fún kóhun ló ní inú òfin ọmọ èèyàn tó fi ọlọ́run fi dáàdì òfin ọmọ èèyàn lọ́pọ̀ inú òfin ọmọ èèyàn òun ni báwọn ọba ti fáìn tí ní jẹ́ ownership wọ́n ní the right to use and abuse the property the right to use and abuse the property ẹ̀kọ́ rẹ láti lò lọ́nà tó wù ọ́ kọ́lá bọ́ bí ọba jẹ́ àpẹ̀bọ́ ló ní jẹ́ òun náà ní bẹ́ẹ̀ òní wá Nàìjíríà dò ní lọ́pọ̀lọpọ̀ yóò máa sọ pé àpẹ̀bọ́ ah, ló ní jẹ́ òun ló ní jẹ́ ìwọ mùsùlùmí ara ẹ́dìkì nu ọlọ́run ọ̀gbọ́ láyè pé wọ́n ló ní nǹkẹ́ ọlọ́run ló ní gbogbo nǹkan. Allah is the ultimate owner bí jẹ́rí àdíwínú. Èyí tí ń bẹ lọ́dọ̀ ti ẹ̀hún ọlọ́run fẹ́ wo owó ló ti dé. Ó sì wà káńtébù fún láti yàrá. Bí a bá dẹ́rù tí mo wí ìwò nínú jẹ́rí ọlọ́run, is immoral, is unethical, and is equally illegal. Yọ jẹ ìyá lọ́dọ̀ ọlọ́run. torí náà táà bá ń islamic ethic a sọ̀rọ̀ ń tó gíní moral tọ́wà ethical ọ̀rà bọ́jẹ́ gíní illegal jẹ́ dìdì nínú ti tẹ̀ríà ọ̀nì tọ́wà moral and legal èyí tí ọ̀bá sì ti wà ethical ọ̀wà ìfíkọ́lé illegal kọ́lọ̀wọ̀n jọ yà láyé ìyàtọ̀ nígbà ń bẹ ló ti jẹ̀rí àní pé àwọn àyà kan ń bẹ tí a lè gbọ́ mú láyé bí ibi ó jìyà illegality àwọn àyà kan ti ń bẹ wọnú ọ̀pá ní pẹ̀lú kíni ọ̀pá àmọ́ ìjọba ń fúri rẹ bí ọ̀la ìkò fúri rẹ orílẹ̀ èdè àpẹjá gẹ́ẹ̀tì concept yẹn right àti muslims ní a máa ń sọ̀rọ̀ pé ethics morality nínú ti jẹ̀rí àdádan ni o bọ́ ọba jìyà rẹ̀ láyé ọ̀dọ̀ gíní ọ̀jẹ̀ láti jìyà lọ láyé àtọ̀ ọmọdé làtọ̀ ló jìyà. mo rò pé gbogbo àwọn foundation ti ṣe pàtàkì ká lé wọn ká gbàgbọ́ yí kéníngé ìsàmì ẹ̀sìn. torí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ lẹ́nu ọmọ mùsùlùmí mi ìjọ máa sọ pé after all ní ọkà wà ẹ̀ títà ní. not illegal mo ti wù ú lòún ṣe é wù á ó ti wù ọ́ ló sí ọ̀dẹ́ bí ọ̀rọ̀ tọlọ́run o ọ́ ṣe bó ti bí o ṣe ni o àìṣe bó ti fẹ́ àìṣe bọ́lọ̀ ti fi o ṣe your subject rẹ to punishment either here or there. ọmọbìnrin láti yẹn àtọ̀rọ̀ yẹn láti ayé àtàlìyàmà ọ̀rọ̀mọdé ajé ọ̀ mọ́káwá náà mọ̀tẹ̀ tí ó di tọ́lọ́ òbí jẹ wá ní ìyá àkọ́kọ́ àwọn tágbẹ̀ ní ẹ́tìtì yìí lẹ́yìn tá a ti gbọ́ yé lókè ní ìsìláàmù pè ní ẹ́tìtì jẹ́ òní pé èèyàn kọ́ mọ̀ pé inna Allaha idha harrama shay'an harrama thamana inna Allaha idha harrama shay'an harrama mú sí yóò sọ̀rọ̀ lọ́wọ́ kí ni tó mẹ́rin ànábi ní gbogbo ntọ́lọ̀ ń bá pè ní haramu gbogbo owó tí ó jáde ń bẹ̀ náà haramu that's the principle of commerce of trade of business nínú sẹ̀ríà ìnáná àìdá harama ṣe án harama sàmìnà. gbogbo ntọ́lọ̀ ọ̀bá yọ̀ǹda fún ọkọ̀ jẹ́ ọ̀yọ̀ǹda fún ọkọ̀ mú ọ̀yọ̀ǹda fún ọkọ̀ wọ̀ ọ́ ọ̀yọ̀ǹdàbọ̀ ọkọ̀ lò ó tí kọ́ lè ọlọ́wọ́ ọ̀yọ̀ǹdàbọ̀ ọkọ̀ ti kóun ní ọ̀wà jẹ́ business government. ẹ̀lákùn wá ń ṣe jẹ́ iná láàrídà harramate yán harramata mẹ́ ẹjá máa ṣe wọ́n gán ọwọ́ máa ṣe fátíwọ́ ọ̀pọ̀lọpọ̀ mí fúnra rẹ̀ báwọn láti wò pé kéní yìí lẹ́mìí náà lè fi bọnu gẹ́gẹ́ bí mùsùlùmí kíní yìí tí mo lè mú gẹ́gẹ́ bí mùsùlùmí irú aṣọ yìí mo lè wọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí irú nǹkan yìí àwòrán yìí tí mo lè wò gẹ́gẹ́ bí kíní gẹ́gẹ́ bí mùsùlùmí the answer rẹ to all that tọ́ba ti jẹ́ yes àtìgúnmẹ́ ní pé o lè ta o lè fi ṣe kíní o lè fi ṣe business. Sáńsà rẹ bá ti jẹ́ no ẹ̀rọ àkókò kí ni ánsà àti bísínẹ́sì náà gbọ́dọ̀ jẹ́ no that ọkọ̀ ẹbí olówó lè fi ọmọ jẹ nǹkan kó wá yọ̀ǹda ọmọ fi ọmọ ìta báwọn yìí kọ́ra ìbíkíjì tó ní ọ̀sà sí fẹ́ lómi ẹlòmí ọ̀ sọ pé àwọn ẹlẹ́sìn ti ní wọ́n láwọn fẹ́ lọ́láwọn <laughs> fẹ́ lò wọ́n ní òkúrú mẹ́sì àwọn wọ́n láwọn mọ̀ para lọ́lọ́wọ́ ọ̀fẹ́ nǹkan méjì lẹ́lẹ̀ ní tà fún wọn inna Allaha idha harrama shay'an harrama lápẹ̀ ìdámbù ẹ̀yìn ọmọ ẹmọ rántí àwọn ìdámbù jù ní lórí sábà lọ bí àwọn yòókù kí ṣe general print àti mọ́ ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ yìí madam mo wà níbi wá àti ìlú kan ilẹ̀ dápọ̀ sílẹ̀ ìgbó kọ̀ọ̀bù wọn láti ilẹ̀ Yorùbá ilẹ̀ ìlú ilẹ̀ káàbù la wà àbúrò wa kan lọ fẹ́ ọmọ ẹgbẹ́ láti lọ. wọ́n wá ń sẹ̀mọ̀ pé wọ́n mi lámọ̀ ń mú wá kọ́ lálùbáríkà lámọ̀ ń náà mú wá. Ibi mo jókòó sí ìpàdé gbọ̀ngàn ló kàn rìn kí fẹ́ẹ̀lì lórí gbígbà ẹ̀wọ́n máa wí. Ẹgbẹ́ kí wọ́n wí. Bàbá akíní ọlọ́tí àwọn náà mú owó ìwà lọ́lọ́ àgbáríkà. Ìlàlìlà. <laughs> àwọn àbáàrẹ́ ní ìdàrúwú méjì wọ́n ti rọ́rọ̀ wọn bá àbáríkà inna Allaha idha harrama shay'an harrama ẹ̀rápẹ̀ ẹjá mọ̀ntáǹtì ẹjá jọmọlẹ́yà nẹ́bí tààrà sallallahu alaihi wa gbogbo tọ́lọ̀ ọba ti yọ̀ǹda kọ́ jẹ kó mú kọ́ wọ̀ kó lò ọlúwọ̀ yọ̀ǹda kó bìrò náà gbogbo orí ẹbí ìjọba lè mú wa. Táàbì wa bá àìmára débi báwa wà lóde mẹ̀káwù ìsìlámù. Àtùmá wa gbé máikrófóònù sẹ́nu láì sí gbígbé bàbá akíní kan lọ́sí òun náà lọ́lọ́ bí àbáńgà sí mẹ̀káwù yìí fún mi àdìsá ìlà ilẹ̀ ìjọba ọ̀hún. Àìmọ́ta ń tẹ̀lé o, àìgbẹ́sìn wáyé. Torí náà bó ti jẹ́ nù. gbogbo ní ọlọ́run ọ̀ká gbà kí n tó sọ débẹ̀ kan gbọ́ yìí nínú tí ọlọ́run ọ̀gbà ẹ́ láwọn ẹ̀sáǹpù ti dáa mú kalẹ̀ yìí ẹ̀yí tẹ́ ń kọ́ ṣọ́ọ̀sì ẹ́ tẹ́ ń kọ́ business center jí kí ọgbọ́dọ̀ sáwọn owó lọ́wọ́ rẹ̀ ti tọ́pù rẹ̀ bọ́ bá fẹ́ rojọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òrónú débẹ̀ àdúgbò òrónú débẹ̀ o torí pé gbogbo owó tí ń bá ń jáde ń di nǹkan haramu kí lòun náà haramu bí a fún kí a ti kà ọlọ́mọ àwọn tí ń gbà ọlọ́mọẹni ó lè jọ́ láyé ló ti máa háì bí ẹ lọ bá ní kankan pẹ ọba dọ̀rọ̀ ọlọ́run sọ pé òwò ló ní gbogbo ń tí ọlọ́run ọba gbà ká kọ́dà mọ́ fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì fún ẹ̀ẹ́dì Torí pé ìdóyìn kò yọ adóyìn ìlú. Olúwa sì ní láti ẹnu ànábì rẹ̀ tọ́lọ̀ tọ́lọ̀ kí ní lọ́ àìdá àbọ̀mà ṣe ìhán àbọ̀mà sàlàyé. Gbogbo àwọn ìdánkù tí ó kù náà lápẹjá wa lọ máa rántí ká máa rí ilé ìjẹ̀ mọ́ general principle. Mo ní ìdí ọ̀nà rẹ̀ ní kọ́kọ́ fi ra rẹ̀ pé àdọ́lọ́run ah, yọ̀ǹda. Ṣé nìkan mo bá fẹ́ tẹ̀sí yìí? lẹ́nìkan mo bá fẹ́ mọ kìíní lẹ́nìkan mo bá fẹ́ wọ kìíní. báńkà bá ti jẹ́ yẹ bísímìlá bísínẹ́sì mẹ́ gbogbo iye tó bá lọ dábẹ́ ọlọ́run ojú òde. kọ̀ǹtáǹtà rẹ bá ti jẹ́ láàrin wa tó lọ́hùn tó bá ti jẹ́ nóò mẹ́tara rẹ o. ọlọ́run ò ní pé ọmọ ti di nǹkan kọ́ wáyọ̀ ńdàbọ̀ kọ́ ọmọ lówó mẹ́. ọlọ́run kọ́ mẹ́ta sàmì náà wá o ọlọ́run kọ́ sàmì náà wá o mo rò pé àní fẹ́ pẹ́ lórí ọ̀kọ̀ọ̀kan abilé lọ́bìrì mi. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn principles di ethics in business and transactions nínú ìṣẹ̀rí ọlọ́run. alùgbónúmọ́ bẹ̀lẹ̀gbọ́rù mi ọ̀lùfàájú bẹ̀tọ̀nù alùgbónúmọ́ bẹ̀lẹ̀gbọ́rù. والفراج للصلاة الذي لا تبيه فقال له الفراج للصلاة أو الفاظ وعدت لنا جوي ووني الظلم سين كما lórí òyìnbó àwọn a máa translate ẹ̀ revenue follow liability and benefit goes with damage ẹ̀rí pé wọ́n dàlá po ti tòun pọ̀ pọ̀ revenue liability àbí benefit and they are what and they are opposite. àmọ́ ní òṣèré rí àtọ́ lọ́rùn lè gbó sókè rà lọ́jọ́ rìn àìsàn péréjì wọn inú inú inú ethical standard of business gbogbo bí tí revenue bá ti wà téèyàn lè gbé kọ́tà ká bí wọn gbé ẹ̀bá ń kú èmi ẹ̀bá ń kú kíni èmi ìyẹn lè pé kèmi nì èrè èmi nì rìtọ́ọ̀nù èmi nì dífídẹ́ǹdì èmi nì prọ́fíìtì èmi nì. Ńjọ́ tí ìdàkejì ẹ̀ bá dé náà ọ̀gbọ̀dọ̀ ta. O ò sì gbọ́dọ̀ pílánì kọ́ńtráàtì dọ́kúmẹ́ǹtì kọ́ńtráàtì tí ó ṣe kí ni yóò ṣe ìrìn from liability tó ìfẹ́ ní tí wọ́n kàn máa rí jí ni ẹ́ ọ̀nà ìjọ òwe Yorùbá ta palẹ̀ lẹ́gùn jẹ́ fẹ́ máa rú ẹ́ mú wá mú wá ọ̀fẹ́ rú gbà ọjọ́ra wọn náà ṣẹ̀rí ọ̀ allow ká separate between revenue and liability between benefit and wọ́n bá ti mọ̀ pé ọ̀ lágbára dáméjì ọ̀lágbára àti àdúmù làbílítì márèjì jẹ́lẹ̀ márèjì ẹ̀bẹ̀ ní ìdá márèjì bẹ́lẹ́bìtì rẹ̀ ọ̀láyànú ẹni ọláyà kọ́ wá wọ̀ lọ́rọ̀ bísínẹ́sì ìdíjẹ̀rí àwọn nínú tọ́tí ìdíjẹ̀rí afẹ́ abí ẹni ọláyà kọ́ wá ń segin ní ọwọ́ àwọ̀ injustice òun ni kéèyàn máa tẹ́wọ́ gba èrè ó sì máa ń rẹ̀ jẹ́ àdídé gíní àti wà láyé mi mẹ bá wádìí ẹ lọ wá bọ ìyànjẹ ẹnìkan wọn máa yànjẹ àǹtẹ̀rí ọlọ́wọ̀n àyè gbà ìlúwo péré mọ́ orí náà dàpọ̀ èyí ò ní nọ́mbà tù alìbónúmọ́ wọn lè fara ju benefit goes with that and revenue follows that wọ́n máa ń rìn o òun ní ẹbí rí gbogbo òwò lẹ́nìkan bá dé ń sọ fọ́ àwọn àlùfáà àti kéékèèké nígbà tí ó tó yí wọn lẹ́lòmíì tó mọ̀ àwọn kan wà á kọ́ wà ní bá ti kó twenty thousand wá every month ẹ́ a máa fún yín ní five five thousand níbo wọ́n ti di rú òwe àwọn graduate àwọn jẹ̀dún sáásá bẹ̀ẹ̀bẹ̀ ń àwọn ọkọ̀ ọmọ Nàìjíríà abẹ́rẹ́ ẹ̀sẹ̀ mmmmm àbíwò rẹ̀ ń gbè ń gbà wọ́n palẹ̀ owó mẹ́lẹ̀ yìí ní ojú ọ̀wálẹ̀ and I, I always wonder this is not the first time you won't in Nigeria it's not even the second time àwọn ọmọ ọmọ wò wá jẹ́ ẹran jà àwọn àti mùmú lè kọ́ àti lórí àpò ọdún jẹ́ ìdí ọdún mélòó àtúnwá àdúrí wọn kó wọn ò ní rí mú mi kó bá wọn ẹbàdì rí wọn kó lẹ́ẹ̀kan tọ ọ̀dà ọlọ́dì kú àfìrí ni wọ́n ọmọ nàìjíríà ọmọ rẹ̀ jíjẹ́ máa ń fa ọmọ nàìjíríà ní àtúntẹ̀lù ọmọ pé àwọn tó padà borí gbá sí àbẹ́rò rẹ̀ ní pé ọlọ́mọdé àjọ jẹ́ òdodo bẹnu wọ́n ti wá bí 20 years ago wọ́n wá 10 years ago fún wọn ti lè wá ní ìdínwó tó rí yẹn yẹn ti wá lọ́la wọn ó rí yẹn nàìjíríà mẹ́fún wá lọ́la wọn ó rí yẹn ìjọba kan kéékéékéékéé ṣé àwọn olè gáràjì wọn fẹ́ wọ́n àwọn lọ yọ ọdún lẹ́yìn ara àdánwò táwa fún nínú túmọ̀ tẹ́lifíṣìn òun ká lóko ló ti mọ̀ pé kíní yìí láti àwọn kan ni wọ́n padà forí gbà. àmọ́ kí ló dé tó ká lóko rọ́ ló bẹ̀ kò ní jẹ́ ẹ̀mí kọ́ ẹ̀mí kọ́. bàbá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu láti ilẹ̀ ọba mẹ́ta. torí pé ọ̀rọ̀ ẹni díẹ̀ mẹ́ mú gbá lójú tiẹ̀ di méjì òru. ọgbọ́n lójú láyé ó jìyà láì jìyà mọ́ kò sí ń tọ́lọ̀ ní ọmọdé kò sí tọ́lọ̀ ní ọmọ ṣe èyí òun bẹ́lẹ̀ ọ̀dọ́rọ̀ òjì mà ẹlòmíì kan rò pé ìgbọ́n gbá òun lójú táyé ilé kan ní ní ọ̀dà ẹlòmíì tó dára rẹ̀ lórí ẹgbẹ̀rún ọdúnkù máa ń kó fámìlì ìpẹ́jọ́ ọmọwọ́jọ́ mẹ́jẹ̀ ìdìbò ọdún máa dáwó jọ pé wọ́n ní blood pressure wọn ti ga ni kò sí ní ká pàdé ọ̀gbọ́n ọ̀sọ́lọ́ lẹ́nu torí náà ẹ dákun mo ní píríncípù ní ethics and standards. Gbogbo mi èèyàn bá ti lè tẹ́wọ́ pé kìíní. Irú bísíǹsì wọ́n gbọ́dọ̀ sọ fún ọ pé tọ̀ tọ́ bá yíwọ́ o báyìí láti pín lọ́ọ̀dì náà ní jẹ́ ìjẹ̀rí ọlọ́run. Àmọ́ kẹ́rì kan ọkà sọ fún ọ pé akàmọ̀kùnrin lówó every month. Wọ́n sì fún ọ lóṣù àkọ́kọ́ oṣù ẹ̀kẹ́ ìṣúlẹ̀ ẹ̀kẹ́ ta lóòótọ́ wọ́n ló dọ̀rọ̀ ọkọ̀ yóò náà ní ìyá kiri ọdún ọmọ ẹni àtọ́tọ́ ni yín ẹ̀yin tẹ́ ẹ ti tẹ́lẹ̀ yìí náà ẹjẹ́ afurasí some forms of business ń lọ láàrin àwa brothers àwọn sisters náà ẹni tí ara bọ́yọ̀kadà tí mo wí lẹ́sìn àbá ara máa fún irú àdéhùn oníbẹ̀ láàrin wọ́n bá ti gbà léhùn pé gbogbo tó lè wọ́ sí ọ̀kẹ́ mi o àmọ́ ta máa mú kí ni ọmọ mú yìí báyìí wá ọdún separate the revenue from wọ́n tí ọ bá ti fẹ́ wà láyé bù bí mo ṣe wí mọ́wùlẹ̀rí jí kí ni mọ́wùlẹ̀rí ju revenue náà tẹ́rí ilé ìkásáré àlọ́bẹ̀ torí mo mọ̀ bọ́ọ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò bí ìlú dáa torí tó ń tẹ̀wé eléyìí ò ní pé àbá àtẹ̀mẹ́ ọba ìdòwò pọ̀ mariwa mi iye báyìí ní ta iye báyìí ní ìdíkì iye báyìí ní ta kọ́dọ̀ lè wá ta láìsí ẹ̀ náà sanwó díẹ̀ díẹ̀ ọba àwa rí multiply by three mẹ́ ọ̀gbọ́dọ̀ ti mọ́ torí pé ọ̀fẹ́ wà bí ni ọ̀fẹ́ wà láyé kù tẹ̀rí ọ̀gbà ká ní ẹni àmọ́ wọ́n bá ti fẹ́ dóde pé owó ìbá lo òkè yìí náà fẹ́ pín bẹ́ẹ̀ wọ́n bá tún lo òkè yìí mo fẹ́ pín bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ rẹ jí bọ́ bá ṣe kíní wọ́n bá wálé náà àlùbọ́nùmọ́ wọ̀lùfàájú gbogbo ẹni tí ò tí kó ń fi àlọ́ gba interest báńkì tí wọ́n ń nígbà báńkì náà bá dẹ́ jèrè inú burú wọ́n pín mi náà ní ní tó burú náà nù ní tó burú ni pé yọ báàkì bá jóná sọ́kàn ọ̀kan kọ́dà bí sọ́kàn nàìjíríà burú ní málàmù lẹ́yìn ìjọba wọ ọmọ banking hall níbi ìpákan ó sì kó débẹ̀ ọlọ́run sábà dé wọ́n ti sáàmù ilẹ̀ ìpè ẹ̀ẹ́dẹ́kọ̀tẹ́lá àti nínà máa pọ̀ sí ìrìsí òun náà lè bẹ lórí tébù wọn làwọn gbẹ́gbẹ́ àtẹ̀ ẹ̀kọ́ òkè lọ́bàá palẹ̀ ogun wọn yóò sáré fi pépà jẹ òun sí gini yóò sáré fi ápò yìí lórí yóò padà wá yóò ní wọ́n bá òkú owó tòun wọ́n wá sọ fún pé a ẹjọ́ déjìjọ́ olè wá tẹ́kọ́ sí ìwò yẹn déjìjọ́ báyìí náà tí ẹ mọ́ tọ́sẹ̀lẹ̀ ẹjọ́ yóò ní kí lọ́sẹ̀lẹ̀ ṣe ẹ̀ wá wà láwọ́ ìjọ ọmọ nàìjíríà òwú kí ni ń wí i'm not lying liability yìí ò ṣe kí ni it's as simple as that gbogbo èrè tí báńkì bá jẹ ọgbọ́dọ̀ kọ́ gbogbo ń sábà jẹ ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ kọ́ either in the name of interest or profit or dividend or return once you are not lying. الظلم والفراج èyí lẹ ń different islamic banking sí conventional banking lọ islamic banking ọ sọ fún ọ pé ìlọ bá jáde báyìí láàpin tọ́ wọ́n bá ti yíwọ́ náà báyìí ni àádọ́pin díjẹ́ justice àwọn náà gbìyànjú kì í sábà yíwọ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ ọmọ torí náà eléyìí wọ́n jẹ́ ethical standard number two. nọ́mbà tírì náà fara pẹ́. alimọ́ọ̀lù yóò tẹ́jàrù bíi láàbíi. alimọ́ọ̀lù yóò tẹ́jàrù bíi sọ́nà àwọn àgbàfà àṣẹ̀rí àlómú pẹ́ńtì kò ní bẹ́ẹ̀. alimọ́ọ̀lù yóò tẹ́jàrù bíi láàbíi òun ló fi wá láǹfààní òpin nínú ṣẹ̀ríà o. You can only trade with money, but not in money. Trade with money, not in money, is an ethical standard of business and service nínú ṣẹ̀ríà. Àlùmáàlù ìtajà rò bí Trade with money, but not in money. Owó ọ̀gbọ́dọ̀ máa dí owó fún ẹ̀. Ìgbòlówó di lóyún, láàpẹ̀rẹ̀ ó lóyún wá jí ma, àbá ń tẹ́ra wá, ọ̀nà rìbá lọ́lọ́wọ̀ ọ̀fẹ́. Owó ọ̀gbọ́dọ̀ máa dí owó, bó ti wà ní conventional practice. nǹkan kan nínú tàwí good or service àwọn ni a lo owó fún ni wọ́n wà bí kí ni wọ́n wà bí èrè àmọ́ ordinary lè no good no services owó tí èdè you are trading in money not with money haram That's another difference. Ẹnjí ìbádìí yìí nípa ọ̀rọ̀ báńkì Islam faramá àtèyí tó kọ̀. Ẹwú mo di yìí nìdè, ibi àní àrámù ìjẹ́ okòwò gúnyàn. Kí n tí wọ́n ń ṣe, n tí wọ́n fowó ìṣe ọ̀kọ́. Àmọ́ wọ́n dá mọ̀ retí, kọ́lẹ̀ lómi ìdí mọ̀ bí wọ́n ti kapuléjì ẹ̀ gẹ́gẹ́ lónìí. Gẹ́gẹ́ bí ọba gbé yóò kún ẹjẹ yóò kún eré láì ìjà abílódé ọ̀ẹ̀kọ́ yóò di ìdí ọ̀ẹ̀kọ́ ti tó báyìí bọ̀tí tíjẹ̀rí àfaramọ́ òní pé kódà bí báńkì náà bá tiẹ̀ fún ọ ní nǹkan kan bí báńkì náà kóun náà jèrè nǹkan kan kí lè tàbúra yín kí lè rà. exchange of goods and service or service. òun lẹ́nu mi ò tí ì gbọ́yé nísìnyí ọlọ báńkì ìsìláàmù ó ní wọ́n yà ó lówó àwọn wà lọ ń gbé àwọn ìyá àyà lówó yà yìí a máa lè ta ọjà fún ìrànà ọjà lòun ló fẹ́ rà bí ní àwọn olè dé bá mi you can only trade with money not money wọ́n lè fi ọ́ àbí cooperative ẹ̀yìn tẹ́lẹ̀ ṣe cooperative fẹ́rá tẹ̀lé lànà ìjẹ̀ríà ẹ̀yà lówó àwọn ìyá rẹ̀ àmọ́ kí lè bẹ́ẹ̀ fi owó tẹ̀

lọ́rọ̀ tòun kẹ́ ẹlòmí ò ní fíríjì lọ́rọ̀ tòun kẹ́ kúù báńkì ọwà dé ìkòwò jẹ́ fi yẹ àwọn ọ̀rà jẹnẹrétọ̀ ń àwọn ìfẹ́ tòun èrè tí wọ́n wà from the difference in the price iye tààrà àti kíni ìtàtà fún wọ́n tó ẹ̀ lówó tẹ́ẹ̀sàn ní ìdílé tí wọ́n dọ̀ wà àwọn ọgbà yín láyé kẹ́ máa san díẹ̀ díẹ̀ wà á lọ̀tọ̀ òkè ọlọ́run ló yọ̀ ọ̀tà àtàjà. àmọ́ ọ gbọ́dọ̀ nígi ni involvement of that element good or bad. gbogbo pé owó ń bí owó yọ ní haramu ìyẹn jẹ́ ní. torí náà mẹ́rin lọ́dún mẹ́ta àdìmọ́lú yóò dájà rò. Fíhì láà trade with money, not in money. Nínú àwọn ethical standard yìí náà, Olúwa sọ nù Suratul Nisa. يا أيها الذين آمنوا أوفوا بالعقود يا أيها الذين آمنوا أوفوا بالعقد Olúwa ní ẹ̀yin tẹ́ gbà lọ́wọ́ ọba gbọ́. Dandan ni àtẹ́lọ lọ́wọ́ ọba pa. A ó hú bèlè ọ̀kú. Níta ń pè ní ọ̀kú dù lédè lárúbáwá, òun ni plúra áfídù. Kí ni jẹ́ áfídù? Contract ìtumọ̀ áfíríkù ní kíni olúwa ń pa aládẹ́ndì pé ẹ kù pín ilé contractual obligations gbogbo tó fi ló fẹ́ dọ̀ kọwọ́kọ̀ wípé èyí ṣe nǹkan báyìí ẹ̀yin náà fún mi ní nǹkan báyìí èyí ta nǹkan báyìí ẹ̀yin náà san nǹkan báyìí èyí rẹ̀ dá sáfíìsì báyìí ìyẹn báyìí lẹ́yìn náà fún mi ọ̀gbọ́dọ̀ ṣe sánkọ̀ wá ní òfin mọ́. Ya ayyuha alladhina amanu awfu ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma. Fára tó lè kéèyàn lè rújọ́ síwájú ọlọ́run. Òun ni pé wọ́n enter into a contract. Ẹnìkan ọ̀pọ̀ọ̀tì rẹ̀ fún ẹ náà ló ní á mọ̀ fẹ́ nǹkan báyìí, àwa náà fún yín nǹkan báyìí. Ẹ̀dùn wa tọwọ́ bọ̀wé àbẹ́ tọwọ́ bọ̀wé náà ọ̀wá ní nǹkan fẹ́ mẹ́lẹ̀ ni ṣeré ọlọ́wọ́ ọ̀kọ́ láyé bẹ́ o inú lọ́kọ́mọ̀ ní lẹ́wù local level wa nàìjíríà yìí má ti rí nílẹ̀ iná ọmọ ẹlòmíì ọ̀ràn ọmọ ní iṣẹ́ kọlọ́ba ọ̀ra ó ló lè ràn pé kọlọ́ba ọ̀ra lọ́kọ́mọ̀ tá a máa ra ẹ́ báyọ̀ bá dé ìlú ìlú sọ́ọ́sì láìpẹ́ rẹ̀. ó sì dé ọ̀dọ̀ ẹni tí wọ́n ti rà á ìyá ní one twenty naira lórí ọ̀dà ẹgbà wa òun kò ràn ọ́. ìrírí àgbà wa láyè kára àwọn ìpẹ̀lú àpàdà sọ̀rọ̀ débẹ̀ ẹ ti ràn yín lánàá. bóyá lẹ́nu pé ọmọ wa lọ kó tó dé òun àbí kó tó sanwó. ọwọ́ sọ pé èlò bátìrì mú ẹnu àjò ìjìnà 100 naira ni a di ní ìtají ẹ ọ̀pọ̀lọpọ̀ wa ní ẹ̀rọ ní pé à ọlọ́jẹ̀ ẹ̀sẹ̀ ìdí ìgbà ọlọ́pùsẹ̀ ìdí ìgbòlówó ẹ̀sẹ̀ ọya ọmọ dákùnlọ́dá bátìrì wọn para Ṣẹ̀rí àníbọ̀ bá ti wá ń sọ bá di enter into a a ó kú lọ. Àìtàn yàn o, òṣèré ìtàn yàn o, òṣèré ètè jàmbá o. Ọmọ bóyá ẹnu bà tí wọ́n lọ àmọ́ èyí tó bá fẹ́ yíwọ́ ọ̀nà ń bẹ jíjẹ̀rí àkọ́ wa ọ̀là ń pè jáde ọ̀là oníkálọ̀ ọba ẹni tí èyí tó fẹ́ yíwọ́ jẹ̀ ní ilé lápẹjú eléte irú bá ti ní iléte nígbà tẹ́jẹ̀ tó jẹ́ ó fi ra bátìrì lé ọba lè kọ́ bá pé láti tó rọ̀ kó wọn ní ilé tẹ́lẹ̀ àtòhun fi kíni àtòhun nílé kò sí ní ìdíjú méjì náà lọ léte lè lọ bá ìyàwó ní bátìrì ọ̀wá kó èyí tó nílé tẹ́lẹ̀ ẹ̀rí ìmọ̀ pé mo ní mo sì nílé lákùnrin wa ara nígbà mi. Wọ́n bá yọ̀ǹda alhamdulillah. Wọ́n àbí ọ̀bá yọ̀ǹda ọkùnrin lówó rẹ̀ náà ni o. Èyí tẹ́ ti wíhun is a key point. Wọ́n àti èèyàn bá ti wọnú kọ́ńtrákì mo níjẹ̀rí àgbà wá láyé kí ni àwìn. Èyí ìsanwó èsì ẹ̀sìn èyí ìsanwó gẹ́gẹ́ ní for both àtẹni ọ̀tajà òun náà gbọ́dọ̀ pé ní àwọn èyí ìsanwó ohun. mo jẹ́ bàbá bá ní mo rẹ́ nìkan tó ń kó lọ́wọ́ tó ní 140 mo fẹ́ rà ẹlọ́gbà bá ní ní ìsanwó bọ̀rọ̀ náà orí bẹ́ẹ̀ يا أيها الذين آمنوا أوفوا Olúwa ní ìjọba ti gbé lábẹ́hùn ní lọ́rọ̀ bíbélì lọ́rọ̀ kọ́ńtàkì ti kẹ̀mú sẹ́wọ̀n àti ọlọ́run. Ẹ̀dá gbogbo ibi tó ń kálukú wa bá ti ń kì tá àti òkú rẹ̀. Àti òkú rẹ̀. Dáadáa ni bẹ́ẹ̀ bá ti pé a ń ń ṣe nǹkan báyìí, ń ta nǹkan báyìí, ń ra nǹkan báyìí. ẹ̀yìn ti sá bí ti kọ́dà ò kí ìsanwó ṣe kéde ìṣẹ́ tí o lè ya àlọ́ ìsanwó bẹ́ẹ̀ o ọdún mélòó ọdún mélòó. nínú àwọn ethical nínú ọ̀rọ̀ tá ànábì sọ sallallahu alaihi wa sallam ànábì ní mùsùlùmí pàtàkì jùlọ mùsùlùmí sí mùsùlùmí wala yabi' ala bay'i akhihi wala yabi' ala ala bay'i akhihi. mùsùlùmí ò gbọ́dọ̀ máa tún ná ọjà ẹ́ ọmọ ìyá rẹ̀ ti rà. mùsùlùmí ẹ̀ tó ń ra ọjà tí kí ni ọmọ ìyá rẹ̀ mùsùlùmí jọra eléyìí lè ṣẹlẹ̀ many way àwọn kan kọ́rẹ̀ ẹlòmí ilé ìdèdì ní bóyá email wọ́n exchange láàrin ara wọn wọ́n fẹ́ sàlẹ̀ ẹ̀ta mọ́tò ẹ̀ta nǹkan àbí bóyá tẹlifóònù wọn ló sì di jígbọ́ ìpè àbẹ́nìkan náà lọ́jẹ́ wá sọ fún ya ọba ti ní mọ̀rí kí ní ẹra èlò ni wọ́n rà one million ní à ní ewó tí one point five ọwá ní tó kù ní pé ẹlọ́pá tí wọ́n sáti ìpéjì confession ní wọ́n wàá gbé ẹni wọ́n kí wàá gbé ọ̀la ọ̀la wàá gbé ẹlọ́pọ̀ fún ẹni máa san one point two ẹni máa san kí ni àràmù lọ́ra o ìwọ́n tó ta náà kí lọ ta àràmù ẹ̀sìn ọlọ́run òfin ọlọ́run ọjà tẹ́nìkan ti ra àìsùn ṣe kí ni àìsùn náà máa ìwọ nínú ìrírí àwọn ìlò ta ethical standard òun sọ bá ti rí pé àà ah, ah, àmàyín ọ̀rọ̀ wọn ti wọ̀. Germany wà at the bargaining level. Èèyàn méjì mẹ́ta lè pàdé wájú ẹjọ́ ọ̀rajà. Ó sì ti èyí tẹ̀ ìṣe electronically náà ni nígbà tí ọba sì kílíkì pé ẹ́ńtà gbogbo yìí ń ṣe ní ẹ̀dí ń pàgénu èyí ń kàwí èyí ń òkú eléyìí yọwó rẹ̀ wọ́n náà yọwó rẹ̀ yọwó rẹ̀ kò bí ìsẹ́ni tó wọ́n ta fún àmọ́ wọn bá ti ń di kéèkì pé ẹ̀mí báyìí lè èèwọ̀ ni o àtúwọ̀ arẹ nìkan tí ó wà tún pé èmi ọ̀gá ayé báyìí àbí wọ́n tó ti fẹ́ tajà náà ló tún wá gbúrò pé àwọn lè rí táyé báyìí tó bá dé dé ìbò láwà yìí ẹ́ ètò pé ìbò ló tún súnmọ́ bíi àhàgà ọba gbé ilé ẹ̀dọ́jọ́ ta wà á fi ìtajà báwọn lọ wọ́n náà gbọ́dọ̀ fi fẹ́ ọba ń ta wílẹ̀ kan náà mú yá ayuha alladhina amanu awfu

àmọ́ kọ̀dá láwọn ọ̀fà ìta gbogbo ọjọ́ máa bí kùsínú láàrin mùsùlùmí fi ra wọn nù. Tátó kò mí yìí, ó kú kílẹ̀ kátó yẹn ti kùn. Nígbà tá à ń sọ̀rọ̀ áwòkú bẹ̀rẹ̀ òkú. Ẹ̀rí pé ìsọ̀rí kí tẹ́lẹ̀ ìgbé tó bá ti ẹ́ńtà ìǹkù ọ̀nà. There is another misconception tá a gbọ́dọ̀ yẹjú pàtàkì jùlọ nítorí environment tá a ti ṣe tó ṣe pé ní òfin tọ́lọ́ǹkà ń lò níbi ọjà títà rírà wa ìwó tètè. ní máa ìnfúrẹ́ǹsì yìí wa a máa ronú bí èèbó tó lè fi ọmọnìyàn tó gbé kalẹ̀ lọ́nà wọn faramọ́. lára ṣe ń bẹ́ẹ̀ ní òfin òyìnbó àtùjọ́rọ̀ common law táwa ń lò nàìjíríà ń bì í. òun ni pé àwọn kọ́ńtráàtì kan ń bẹ tí ọba ti wà rí fún tí ọba ti dé kí tí ọba ti wà written tí wọn kọ kalẹ̀ is unenforceable ọ̀wà enforceable ìyẹn ni pé gbogbo ń dáhùn ní yóò lè yóò lè gbé ó ti tajà fún ọ ò lè bó ti rajà jíjẹ kọ́sídà ọmọ mùsùlùmí náà ọmọ máa behave in that way lónìí ẹni mo mú gbèsè pẹ̀lú èyí mo sáyìn wá ṣe mo sí mo sáyìn fún ọ yìí bọ́ọ̀ bá sáyìn kọ́ unwritten contract in Nigeria is enforceable as a written contract. Ọlọ́run lọ ń bá díì gẹ́gẹ́ òfin ọlọ́run lélẹ̀ yìí. Ọlọ́run tó máa ń tó ti sọ jáde tó ti ní káwọn àwọn màláìkà ti bẹ ní apáṣọ apáàdì rẹ̀. Olúwa ní máa yẹ́ fíbù mi ń kọ́ ní ilẹ̀ làdé ìhè rọ̀ fíbùn àti náwọn ti kọ́ka. Wọ́n á ń gbọ́ wá fẹ́ tó lóúnjẹ àtùrọ̀ àtàkì ìtàn ọ̀nà ìyanra ẹni jẹ tí òfin ọmọ ènìyàn gbà láyé láyé ẹnu ṣẹ̀ríà o. Nínú òfin ọmọ ènìyàn tí ọ̀rá yẹ ẹnu ṣẹ̀ríà tún kọ́ wọlé ní common law àtàwọn òfin míì. Wọ́n ń pe kíní kan ní subject to contract. Subject to contract káwọn lọ́yà tó wà ń bí ọmọbìnú ọmọdé bá ń tó náà àti ọ̀nà ẹgbẹ́. Yẹ́bà ti gbé ìwé kan wá bọ̀ wò kí ẹ̀ dábà kọ subject ó contract léèrè jẹ́rà fún bí ètò kí ni kí ni implication rẹ̀. Torútùmẹ̀ ní pé gbogbo ń tá a bá ṣe o, ẹ́ èyí ìlú tó máa ó òdìjọ́ ta bá tó jòkó ta wá ṣe formal contract ta wá sign. and in that process of subject to contract wọ́n sọ fún yẹn pé ilé ìtaba fẹ́ rẹ́ǹtẹ̀ ẹgbọ́dọ̀ yọlẹ̀ fún kàtọ́nà bí yóò wò lọ́yọlẹ̀ wọ́n tó padà wá wò ẹgbẹ́ yálà àwọn báńkì yàánà ìjìlá fẹ́ play the strong room bí nìyí ọ̀yẹ́ kí náà ẹgbọ́dọ̀ irú náà lórí foundation ìkólé wà mẹ́rin wọ́n tó wúlẹ̀ àwọn kéèdì tó jùlí bẹ̀m̀bẹ̀ ní ẹjọ́ o wọ́n tẹ̀ kan ní ẹgbùmọ́lá amẹ́fọ̀dé rẹ̀ but ṣẹ̀lọ́ fàyègbà bí àwọn èèyàn ṣẹ̀lọ́ fàyègbà ẹ̀tẹ̀ báyìí ẹ̀tẹ̀ báyìí ẹ̀tẹ̀ báyìí ọdún yìí wípé subject tó fún àtúnwò ìmọ̀tún òun àwọn adán ti lọ́ọ́

ẹ̀dì málàmù yìí láàrín kò tún tẹ̀lẹ́dẹ̀ àmà tó kùn àmà àfẹ́jì yẹn mọ́ta. Gbogbo jẹ́ jọ ní ìsẹ́gbà ẹ̀wò wíta for the subject tó. Ọmọ ọmọ nìyẹn bá yẹ kà. Àmọ́dàkùn bọ́ bá fẹ́ bálìkì àmà ọrùn. Má gbé subject tó kọ́ńtàkì lọ́dọ̀ ọlọ́run. Nǹkan sọ lásán, ó ti gíní, sọ lásán, á ó fún èèyàn ọgbọ̀dọ̀ mú tẹ̀. Àìdà ẹ̀kọ́ kalẹ̀, àbẹ́ ẹ̀ṣẹ́ kí ni? Àbẹ́ ẹ̀fẹ́ inú sọ, àbẹ́ ẹ̀kọ́ kalẹ̀ kí èyí wọn wọnú sẹ̀rí àtọ́ lọ́hùn. Àtúntò lè wí ni ká ìhùn bí kọ́ra ni. Àyà máa mú wí, àmọ́ ẹ̀yẹ ṣe láti ẹ̀ ẹ̀ máa mú bí mo sáìsì wá. Ìjọ ìjọ òun mọ̀kọ́ ọdún ní fún yín. Gbogbo àwọn ọ̀nà gbájú ẹ̀ báwọn ni mo ṣe lọ́jọ́ ọ̀ní mo fi yà lọ tẹ̀sí à ń pé ọ́ńtà ìlòmí tí ó wà lórí wa gẹ́gẹ́ bí environment tá ń gbé òun ni pé ń jọ́sìn bá tún ẹ́ńtà ìgò formal contract gbogbo orin ara kà lọ́dọ̀ ya ti àti ìdèjì ní gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀fọ́ sí ìbùnú ìṣẹ̀rí àwọn kọ́dà bó ṣe kí ni but at the same time ǹjẹ́ ìṣẹ̀rí àtakò ká kọ contract kalẹ̀ no kọ́dà ìṣẹ̀rí ààrẹ kọ́mẹ́ǹdì ká ṣe kí ni akọ̀kalẹ̀. Especially tó bá ti ṣe pé yóò lè tó a death obligation. Ìyẹn ni pé ìlú ṣe pé ní àwọn ọ̀rẹ́ ti fẹ́ nìkan sanwó àti létàdé táǹkè láwọn. Òun láyà tó gún jù náà kò á lè tẹ̀rí nínú sọ́ọ̀tù akọ̀rọ̀ àìsàn náà. Àyà 222 is the longest part ní gbogbo àkọ̀rọ̀ àìsàn. Kò sí ń tọ́lọ̀ yẹn jú ń bẹ̀ tàbí ọ̀rọ̀ kéèyàn máa kọ kíni kọ dọkumẹ́ǹtì kọ́ńtrákì rẹ̀. Yá ẹjú àjàdínà àmánú ìdá àtàdá yánkùn bìdẹ́yìn ìdá àjàdín mùsàmá ìlà àjàdín gbogbo tó bá ti nídìí èyí tí ò nídìí ni pé ọjà ní owó nì olúwa ibẹ̀ ẹ̀kọ́ yóò kalẹ̀ kò sí nǹkan kan. إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها Àwọn àdìsẹ́ńtàìm olúwa náà rẹ̀ kọ́mẹ́ǹdì fún wa pé ọmọ ìyàn bẹ́ẹ̀. kí wọ́n má kú bọ́ ọdún ọ̀bá sí láyé mọ́ akọ̀rọ̀ débẹ̀ yẹn náà. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lówó bọ̀ tí ẹ bá ń ṣe business lọ́mọ ẹ́ńtà ìgò àwọn agreement kan tí ó necessary pé ìníjì lówó yìí nìjì ẹ̀yìn sanwó fún yín lẹ́yìn oṣù kan gbúrú. ó lówó ọmọ pé bóun ti ń ta ọjà wọn yẹ kó ohun gbowó tó wà nílẹ̀ níṣìṣe nǹkan míì oṣù mẹ́fà lòun tó tán wọn lọ́jọ́ bá dín kán àbí ìbàdàn bẹ̀tọ́ lọ́jọ́ òlédé ájẹ́lú mùsàmà ó kàrù tó ti nígbà tí ẹ ọlọ́run wá sí ìbọ́ bá sì dé wọn ò ní ṣáájú rẹ̀ kò sì nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ojú wọn ti ràn ọmọ nìkan fún àtàwọn ìyàwó àtàwọn fámílì àwọn tí ń kàkúlé ìdí tó ní nígbà táwọn gábá wá ń yọ lẹ́yìn ìgbà tí wọ́n lọ sọ́jà ẹlákùn àwọn ẹ̀kí àwọn aláàjì Eh, contract wọn wà láàrin pẹ̀lú ọjọ́ ìgbọ́n san two million fún mi next two months wọ́n ìgbà o. ìtọ́pọ̀lọpọ̀ bá kí ni ọmọ wí lónìí ní pé kí ni ìwé náà kọ fún yíyà. ìbò ti dé tó wọ́n dà. kódà bí wọ́n mọ̀ sí pé lóòótọ́ bàbá ìjẹ́wó àmọ́ wọ́n ti ka fúlé jẹ̀bi nù dáwọ́ pín ìwọ̀n fún. wọ́n máa gba two million wọ́n gba dín ìgbéláwá kúlẹ̀ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fẹ́ sábẹ́ lọ mú written document wa. Àkọ́dọ̀ rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀ pé pàkùkù ẹ̀kọ́ kalẹ̀. Ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀wọ́ ẹni tí ó bẹ̀yàn máa kọ́ ẹ̀wọ́ ẹni ó máa kọ́ ọba yín tèwé. Èyí mọ̀ méje pé ńgbà tẹ tó ń tèwé ló tó wà binding náà. Ọwọ́ ẹ̀kọ́ tí kọ́lá bẹ́ẹ̀ kọ́ kalẹ̀ àmọ́ ìtí rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀ kẹ́ẹ̀dígínní ẹ̀kọ́ kalẹ̀ olójó jẹ́ pé bàbá wọnú àdíhà nẹ́bọ̀ Muhammad rasul gbogbo ọ̀nà lànẹ́bì fi jẹ́ role model fún wa ìmẹ́nu súnánù lè máa mi sírìnì ìmẹ́nu súnánù lè máa mi ibn Majah arákùnrin kan kó kọ́ rẹ̀ ní al-Ajja'u ibn Khalid radiyallahu ta'ala anhu òun ni ó ní dọ́kúmẹ́ntì kan tí máa fi proud wọ́n bá wà níbi kan yóò wá sọ fáyẹn pé lẹ́yìn bá nẹ́bì ti bíznẹ́sì rí ṣé kí n mú èrí sí dọ́kúmẹ̀ ẹ́ láàrin bíznẹ́sì èmi àti kí èmi àtàní pé ní ẹ̀bá lórí ìwé ìmọ̀ bí sápọ̀ àbí wọ́n yóò ní bíze lẹ́bì bá ní tó sọ́lọ́lọ́wọ́ ìbẹ̀lú súnlẹ̀ lójú ìdílẹ̀ ìbẹ̀lú súnlẹ̀ lè وعصبانية أن أخرج أن أخرج لكم كتابا كتبه لي رسول الله صلى الله عليه وسلم هذا ما اشترى العداء ابن خالد ابن هودة من محمد رسول الله صلى الله عليه وسلم إليه نجي العداء ما خالد وما هودة أودع látọ̀dọ̀ Muhammad gidi ọlọ́run wá dídé yìí transaction wa. Àjẹ́gbẹ́rẹ́ nìkan bá fẹ́ pèsè rí ò ní ká kọ contract kalẹ̀ kò máa ń jó wí ni o. Àmọ́ jíṣẹ́ rí àwọn wí ni pé àtẹ̀kọ́ o àtẹ̀kọ́ ọwọ́ ẹ̀kọ́ tí mo bá sáà sábẹ́ ìka kan mẹ́jẹ kó fi ayé ó tàn ọ́. But at the same time, ká fi lè dènà sí gbogbo ìrújú àbáwọn kan wà á ti yàn.

tàbí ọ̀ka méjì. <laughs> ọ̀dà ààrẹ gbogbo ẹ̀jẹ̀ lórí wọ́n ní ọ̀dà ìjà sọ̀ka méjì. Fẹ́ẹ̀fù láti láti òjẹ́lẹ̀ kẹ́lẹ̀ aráyè béèrè béèrè kọ̀tọ́ ní káyẹ̀ tẹ́ndẹ̀ ìlú kọ́ta. nínú the ethical standard of business nínú Ìsìlámù, الانكتاب الانكتاب روى سعيد بن المسيب رحمه الله تعالى فما وابا وتابعي سعيد بن المسيب رب حديثي و إنه جمع أنه حديثنا نبي لا يحتكر إلا خاص لا يحتكر إلا خاص الاحتكار أجن كما هو دوجع النبي لن يكون يدى وعبالات aláṣìṣe èèyàn ní máa ń ṣe kí ni ní máa họ́dọ̀ jọ mọ̀ pé ṣẹ̀rí àtàkùkọ máa họ́dọ̀ ọjà ìlànà ẹ̀kí kàtàlẹ̀ tàbá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tàgbà tó gbogbo tọ́lọ̀ ń bá kọ yóò wá bá wa torí èyí wọn èyí wọn lọ́jọ́ yẹ ká fi bẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀yọ́ ní bísínẹ́sì kẹ́ ẹ̀ mà yóò jẹ́ ẹ̀ mà pé gbogbo ń tà ń yìí ẹgbà fọlọ́run àlẹ́gbà Muhammadu olúwa rán màláìka dìgbìrì rúhùn kó sì kọ́ wá fẹ́ tí mi lẹ́nu kọ́ gé mọ́ èmi náà ti ń wí fún yín pé anna nafsa láǹtẹ̀ mú àtà sàtúkọ́ fi ọ̀rẹ́ kọ́ ha ọ̀hájì mélòó fi kọ́ rẹ̀. lẹ́bi nínú tọ́lọ̀ ní ti mà èmi náà fi fún yín ọ̀ ní pé ẹ̀mí kan ní wáyé ó sì kú àbíkọ́ náà gbogbo á sì tán. kí ló kù? ọ̀ọ́nà gbogbo gíní gbáàsìkì rẹ̀ sábò tó kò láyé gbogbo tọ́lọ̀ ọmọ yá àwọn ti wá da gbogbo ilé ilẹ̀ ọlọ́njúlọ ọjọ́ lẹ́yìn òní gbogbo tó jáàsìkì rẹ̀ lọ́wà bọ̀ èyí ohun tá a bá ń mọ̀ yóò di ká lè máa mọ̀ pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mùsùlùmí sáré ìsáré ẹni tí ọ̀dá lè kìí á mọ̀ ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin ìwówó ẹni tó mọ̀ fọ́rùn kan bẹ àtẹnikẹ́ ọmọ ìyàtọ̀ padà wà láàrin tọ́mà tó lè ti lè wọ́n pẹ́ láyé ń bí yọ́ ti kéde pẹ̀lú bẹ́ẹ̀ lọ láti ìyàmà ọ̀rà ìyàmà ti rí nù inú àyà kan olúwa ní wa inna yawman inda rabbika ka alfi sana mimma ta'du ọjọ́ ọjọ́ kan lọ́hùn táwọn wíbo yín lè ó dàbí ẹgbẹ̀rún ọdún yàn ìyẹn nígbà tí ó bá kọ́gọ́rùn ọdún láyé kì ẹjọ́ kan láti ìyàmà ibi tí yóò tá àlà fún ìyẹn lè yọ́ mọ̀ rò ó gbogbo àwọn nǹkan tá a wúyẹ lómi ilé tí a ní ilé o májè ó lè lára ẹ̀ máa mọ́ tí nǹkan méjèèjì nì kí làkọ́kọ́ nǹkan kan tọ́lọ̀ ń kọ fún ọ láti lọ́wọ́ àbọ̀ ẹnìkan ò lè dì ẹ̀ẹ́kejì ló ti lè nǹkan ọpẹ́ tó ní àná ó ṣe kí ni ọpẹ́ jù bẹ́ẹ̀ lọ́wọ́ o èyí tó pè rẹ kéèyàn wá fi ibi tí ọkàn rárá kọjá ń bẹ́ẹ̀ ọmọ gbé lọ ọlọ́mọ ti bẹ́ẹ̀ fi ní àtẹ̀yìn o nígbà náà kọ́ ara wa pa o ọlọ́jà ìwọ́ da ìlànà náà rọ ọlọ́run ti fẹ́ dẹ́nu fún wa ọlọ́run pé pé káwá jí àláyé ọlọ́run ní kọ́ bá rí àyè kọ́ gbádùn lọ́nà àláàlì ọ̀náwó lọ́nà àláàlì ó ti bísínẹ́sì àláàlì là ń wí dé ọgbàna àdínà fi dúnìá wọ̀fìlà àfẹ́rọ̀ kí inú tí ẹlòmíì ọ̀mà ọ̀họ́dìn èyí tí bàtọ́ bá tètè wá bára ní gbogbo òlú ní tó dáa gbọ́nà ọ̀bá ní ọ̀tá abẹ́lẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ọ̀dọ̀ ọjà ànábi ní láyà kẹ́tọ̀rọ̀ ìlà ọ̀ ẹ̀yọ́ máa yá wa tẹ̀ǹtẹ̀ epo onílé epo. orí tọ́lọ́run ilé yìí sì fi sọ́dọ̀ yín púpọ̀ ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run láti bí ọdún mélòó sẹ́yìn níbi ẹ̀ mọ́ tún padà síbẹ̀ mọ́ ògìgì láfẹ̀rí bẹ́ẹ̀ kẹfẹ́ sọ padlọ́gì bí ilé epo yín kò sí kò sí kò sí kò sí táǹkì sì kún àní àní àní àní ẹ́ ẹ́ Ok, ok. mo ní àwọn ọmọ ẹ̀yà wa onílé epo petroleum market ọlọ́rọ̀ yìí ṣe kí ni ó kù sọ́dọ̀ yìí o ẹ̀jẹ̀ bá jẹ́ mùsùlùmí ẹ̀dá kan ẹ̀rọ mùsùlùmí họ́dì ọ̀dà a máa họ́dì ọ̀dà pàtàkì jùlọ táwọn èèyàn ní ìdí ló fàmìlà fáwọn èèyàn ilé ẹ̀dá àtúnṣe mi wá rí tọ́wà mọ́sílẹ̀ àrìn ní environment wa yìí òní kìíyàn èyí náà lè bẹ̀rẹ̀ ilé ìtẹ̀lẹ̀ mọ́ ni mọ́ aládé ẹ̀dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́gbẹ́yìn náà ọlọ́run ti yọ ipò mẹ́ ẹ má padà sílẹ̀ mọ́ o wọ́n á gé bí ọdún mélòó kan sẹ́yìn ní a ọmọ nàìjíríà ẹ ẹ mọ̀ bẹ̀ wọ́n lówó epo tẹ́ẹ̀dẹ̀ yìí ni tẹ́ẹ̀sán ẹ̀ẹ́fàlàjì ní 20 litre kò mú ọ́ <laughs> ọ̀ọ́sànwó tẹ́ ń parú ẹ̀tẹ́lẹ̀ náà kọ̀ọ̀dá gbogbo àwọn àtọ́lọ̀ ní orí ti báyìí náà ọlọ́wọ́ sàn wọ́n lẹ́sẹ̀ dáadáa ọlọ́wọ́ máa kọ́ ọmọ ibi tó bá tún sí is a good development àmọ́ àwọn ń ké pé ẹmọ́ tó padà síbẹ̀ lẹ́yìn náà ọ́ọ̀dù ló ọ̀fẹ́ o nínú ethical standard ni láàyà tẹ́tí o ìgbà ọ̀n lẹ́yìn òní máa kó ọjà pamọ́ àbára ti ṣe ìjọ máa ń ṣe tó kùn láti rọrùn ṣe. The only exception tó wà ń bẹ̀ ni pé àwọn míì máa ń sin nǹkan kan gbọ́ kò túmọ̀ ọ́dìn tíṣẹ̀rí àní ọmọ ṣe ẹ̀rí pé mo ti fi kún nídìí mo ní tí àwọn èèyàn ṣe kí ni wọ́n ní ọ́dìn nínú jẹ̀rí àkọ́ ni èèyàn rí pé pródọ́tì kan pọ̀ lọ́jà sí anìkọ́ èmi ò ta tèmi èmi ò ní ti ṣe gíní èmi ti ta tèmi bóyá tó bá di ìgbà nínú ọyẹ́ la wà ní gbàjọba fi di ìgbà ooru price yóò tún àbúṣe ọ̀kẹ́ ṣe pé kò sí pródọ́tì yìí lọ́jà ẹni ọba fẹ́ rà nísìnyí náà yóò jẹ́ kí ni iye tí wọ́n ń ta àwọn náà ní ọjà èyí òun ṣe kankan àmọ́ ilé tí mo fún ilé ìdáàbò pé ní iná abẹ́ ní ẹgbẹ́ sì máa sáré ní ẹgbẹ́ sì lọ́gbọ́n ọmọ àwọn èèyàn báyẹn wàá tó ìmọ̀fẹ́ yẹn máa tó bẹ́ẹ̀ lẹ́kùn yẹn center of excellence ẹ máa tó ọlọ́run jíjá rí rẹ̀ kódà ọ̀tà kò rí bẹ́ẹ̀ mọ́ ní gbogbo àgbáyé pàtàkì jùlọ ìlú pé fáwa náà ọlọ́run ti kò kẹwàá torí náà adúgbò bẹ́ẹ̀ iná mákẹ́tà ilé ẹ̀já kù mọ́ àmì ẹ̀dàkùn ẹ̀mẹ́jà tó padà síbẹ̀ ọmọ o pàtàkì jùlọ ìwọ ọmọ mùsùlùmí olúwa ọ̀fẹ́ o gbogbo ọ̀nà tó ìyẹn bá ń kó ọjà pamọ́ tí ó nira fáwọn èèyàn èèwọ̀ nínú ṣẹ̀ríà ẹ̀já jìnnà another ethical standard. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم آية تقوى أنا أماني أما كريكم Olúwa ni wáìlùn ìdí dandan ọlọ́run ọmọ bá wọn sàn àwọn ohun lẹ́nu wọn kọ pé àwọn tí ń dí òsùn wọn kù kọ́dà ọlọ́run òjò rújú ọwá ẹ̀kùnlẹ́yìn rẹ̀ fún aláyà tó tẹ̀lé ẹwọ ìfìlàlẹ́jọ ọlọ́run tí ò rújú tí wọn náà wò ó rọba kó dínú ẹ̀ àlẹ́rí ilẹ̀ ilẹ̀ pẹ́lú alẹ́ náà sí yẹ̀sán òkú àwọn tó ike ń gbà táwọn bá gbà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n gbà pé ìyẹn ni pé kò ní kàkẹ́kọ̀ọ́ tòun ó dín náà yọba ara jà yóò mójútó iye kílò tí wọ́n bá gbó lọ́wọ́ rẹ̀ náà wọ́n gbọ́dọ̀ tà fún oúnjẹ díẹ̀ wọn. wàyí làkàlù hom àwọ̀sànù hom nígbà bá wá di kóun náà wà á mọ èrè télà tó náà ta fáwọn èèyàn ọwọ́ àti ká jìn àjìn gbani. ẹ́ àwọn ilé epo lẹ́ẹ̀kẹ́ sí ó ti ká yẹ́ lítà wọ́n ló lè mọ̀ tó fi fínà lánú àwọn nìkan kọ́ kọ́dà ìwọ òṣìṣẹ́ civil servant àbí employee private organizations náà ìdákàlù ìdákàlù alàláàtì yẹ́sà òkúùn ìwọ́n tó ṣe pé yọ́ bí sálárì rẹ̀ bára dí ọ́dẹ̀ẹ́ pọ́ńtòrì ní ọ̀dọ̀ rẹ̀ àti ipò wọn ti ń sanwó ìpè àbí account department ẹjọ́ kí ló ṣẹlẹ̀ o. Lẹ́bàá yọ wá náírà lásán nínú sálárì tẹ́lómi ìjìmọ̀ kí lọ́gbọ́dọ̀ drop yọ wá díẹ̀ o kí ló dé irú wọn látọ̀ wá ń débi iṣẹ́ tí wọ́n ní ọwọ́ ọdẹ́ láàbò mẹ́jọ lọ́wọ́ ọdẹ́ mẹ́wàá àbí tó oníkẹ́nìkan ọkọ̀ sáìn kalẹ̀ òsìkí lọ rajà ní ìwọ náà láyà yìí bá wí gbogbo ọ̀nà tí èèyàn bá bí ń ṣe pé ńgbà tó wọ́n bá demand for his right lọ gbà pé nígbà tó bá wá di kó di kóhun náà supply sábìsì tó torí ẹ̀ kóró ìdàkálù ohun àwọ̀wázà nínú ohun yòókù torí náà kámẹ́jà àrò káwọn oníṣòwò nìkan lọ bá rí ó lè lè bá gbogbo òṣìṣẹ́ náà rí pẹ̀lú bí iṣẹ́ aládàáni ní ìjọba ní. àdéhùn tí ń bẹ láàrin ìwà àti wọn ní pé ọ̀sẹ̀ ń gbà báyìí lóòsì ní bàbáyìí èyí náà ni wọ́n fi wọn ilá wọn máa fún ọ ẹnìkan máa lọ ọkọ sáyìn ẹnìkan ẹlòmíì ẹlòmíì tíráàbù Nàìjíríà wọn sì ń bá sáyìn àrámù ní gbogbo owó tó ọba gbà wọn alhamdulillah bàbá ń gbọ́ta àwọn ọkọ̀ ájá nẹ́bí ìsáà ń gbọ́ta àwọn sálábù tó ti lọ. ọlọ́run tí àwọn kan kù náà tá a máa fi rí pé a àtẹ́kẹ́ ní ìwà implemented èsè ní ọkà wà lákọọ́lẹ̀ yóò ti lò. nínú àwọn ọ̀gá الشبل شيخ عبد الرحمن الشبل رحمه الله For the whole session tí bàbá yìí fi kọ́ mi ìlú sẹ́mẹ́ta. Bàbá yìí yóò fi kọ́ mọ̀ wà lẹ́tọ̀ rẹ̀ for one. For one. Yóò lè ṣe ìtọ́jú ẹ̀lẹ́ ní pé tọ́ba di máa wẹ̀, ń gbé tí ó change the time table wa schedule lectures to all things. Instead of the lecture máa resume ká máa bẹ̀rẹ̀ ní seven thirty ká máa bẹ̀rẹ̀ lecture yóò wá di bóyá ten or ten thirty. Àwọn ti structure ìdí ayé wọn tí bá yẹ jẹ. Ẹ ta ọjẹ ta. Ọ̀hún rẹ̀ sì díẹ̀ lẹ́yìn. Báwo lè já máa tan àwa pé ọjẹ tààrí fún máa wọlé ní seven thirty? Ọ̀gá dàgbò mẹ́wàá bọ̀ ẹ̀ẹ́fà wà lálòfin ìyá ṣe bí ó ti fàyè gbá tọ́lọ́run ẹ̀kọ́ kan tó nù so ọba tó dìdì náà àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní máa ń fẹ́ lo hadith Ànábì sallallahu alaihi wasallam o ti ń múra nu àwẹ̀ ó ti déédé ìgbà tí yẹn lọ hajj hajj lẹ́bẹ̀rẹ́ nìkan tí ń gbé tàbí tó ti fẹ́ jọ múra lọ àwẹ̀ bàbá tí wàá plan pé the first day of Ramadan làwọn ti sáré lọ wọ́n àtàwọn múra àtò ní ti kọ́ iṣẹ́ àwọn táwọn bá lẹ́yìn ìgbà. So and he plan pé I think ijọ́ kejì àdújọ́ kẹta la níṣẹ́ wọn. Wọ́n ti plan ni pé eh, eh, àwọn ti dé kó tó dìgbà iṣẹ́ tiwọn. Wọ́n something nǹkan tẹ́tà happen dé lórí pé disruption tó tẹ̀lé ń bi time table ó ti kún ó ti time ìwé by the time tí wọ́n dé lẹ́jọ́ wọn ti kọjá ẹ̀ what normally happen wọ́n mọ̀ pé time ó ti ìdí ten wọ́n ti. òun ni pé wọ́n máa ń di the number the the origin of each call ó lè bá accommodate gbogbo the number of calls ní wọ́n ti kù. èyí tó bá jẹ́ one hour tẹ́lẹ̀ ó di either forty or forty five minutes. èyí tó bá jẹ́ two hours wọ́n ti kù ìyẹn ni bàbá rántí calculation wọn ni pé ìbàbá yìí ni lẹ́gbà wọn bẹ̀rẹ̀ nígbà wọn ti gé nù táìmù ti lẹ́gbà àkọ́kọ́ wọ́n ti ń bi <laughs> ẹlẹ́fẹ̀ kejì ó ti àfẹ́kì bàìsẹ́m táwọn ó dé ìbàbá yìí wọ́n máa jáde fún kíláàsì wọn dé lẹ́jọ́ ọjọ́ kan náà ni ó lẹ́jọ́ bí ọjọ́ kan ẹ̀rọ pọ̀pọ̀ tẹ bàbá yìí ọ̀la gbogbo alárí ló ti wọ́n yọ̀ àwọn ọmọ àti báyìí jẹ́mọ̀ pé àwọn akúlẹ̀ bọ́kọ̀ ọ̀gá wá inú tó wá mẹ́rẹ́ tó gbà ní bó láwájọ ọ̀gá <laughs> because bàbá was popular was notorious for one thing kò sí lẹ́tọ̀ ẹni kí anda ọ̀tọ̀ ẹni tó tó so ó ń gbà pé ìfẹ́ wọn wá pé tẹ́lẹ̀ náà gbé ló kù ga bí òkè rẹ̀ ní tẹ́lẹ̀ Ọ̀rọ̀ ọ̀bá sì ní ẹkú wá ẹ̀ka bẹ́ẹ̀ méjì ìkọ̀dí mẹ́ta bí ara. Mẹ́ta. Ṣẹ́rí tí ó jọ mí lójú tí ìdí gbàgbé dò ní. Before the end of that semester, bàbá ń lọ káàkiri ọ̀dọ̀ àwọn ọkọ̀ bí ìwọ̀n pé dákun tó bá ti parí sílábọ̀sì rẹ̀ àìní kan. Àìní ni wọ́n náà. Kí o ti kọ̀ǹpẹ̀tì ìdìbò lójú mẹ́wàá ọgbọ́ bíbíẹ̀sì yóò ọ̀fẹ́ ti pé àlàrí ìlàídà tálú alànàáṣì ẹ̀sàkú wà ìdà kálú hún awọ́zànú hún lòkúrò gbogbo ilé ìkí wí yìí tẹni tó gbégbé ẹgbẹ́jẹ́ ayíngbàtàwà nẹ́bí ọlọ́run bẹ́ o èmi mo ti kéré tó yìí was one of Bàbá yìí kú ní ìdí náà gbogbo ń dáhùn sí ìdí báyà bí ten to fifteen years ago náà. Torí náà ìṣe àlùkàndà ti lọ. Finally, nínú tí mo fẹ́ ká wá mọ̀ gbogbo ń tà ń wí mo ti sọ ní bẹ̀rẹ̀ pé má fojú ethics in the conventional way má fojú ethics ti kíni òfin ọmọ ìyàwó torí pé kíni jẹ́ ethics lọ́dọ̀ tí wọ́n òun ni pé yẹn ọwà mọ́ra ọwà ethics àtọ̀ sí wọ́n fi fẹ́ gà ìyẹn ni pé kò sófin kan tí ó mú mi lè má ṣe òfin tí ó mú ọ ń bẹ ọba ṣe gbogbo ń ta àtàrí o especially especially tó bá result in ọjọ́ owó ẹnìkan lọ́nà tí ọ̀tá. Orí gbogbo Al-Kùránì ni látà kùlú àmúwàlà fún bẹ̀yìnákún ìlàáfèrè, ìlà àǹtàkùnà ti járọ́tán àǹtàrọ́bìn nìkan. Ó máa ní gbogbo ẹni tó wọ rẹ̀ bá bọ́ sọ́wọ́ ọ̀rọ̀ bíznẹ́sì jára ọmọ ọgbọ̀dọ̀ jẹ́ àǹtàrọ́bìn nìkan. sin àìsẹ́ ìyàwó àìtake advantage ẹlòmí ó take advantage bẹ́ẹ̀ ni yóò mọ nǹkan báyìí nínú tá nẹ́bí pọ̀ fún wa ọjọ́ tó ti lọ ni ṣẹ́kọ̀ọ́ká nẹ́bí went to the extent of saying wàlẹ̀ yẹ́bẹ̀ẹ́ àbírún ìbàd àlọ́bí ní ara yóò gbọ́dọ̀ máa bá rùn tajà ẹgbọ́dùn mọ́ta nẹ́bí ara alé ọgbọ́dọ̀ máa dé ọgbọ́dọ̀ máa fáró kó dáadáa. Má take advantage ìlànẹ́bì mú yí. Ìyẹn ní káwọn èèyàn kú wá tí wọ́n tí wọ́n ti wàhálà wọ́n dáko wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n wá ti sẹ́wọ̀n ó kó ọjà wọn wá lù wọ́n wá lọ pàdé wọn ní ojú ọ̀nà tí ẹ wá bá yín tà. ọ̀fẹ́ wọn mọ ọ̀fẹ́ wọn mọ market price. Ọ̀fẹ́ wọn mọ gíní market price. Ìwọ́ lórí wọn ní ọ̀tọ́jà ọjà ṣe bí ọba nílò ní ta 500 naira ọ̀n tà ní 1000 naira ó ti ẹ̀kọ́ ìgbìmọ̀ kò tí èkì ìlú àgbà èèwọ̀ nínú ìṣẹ̀rí àwọn adìẹ is another ethical and àìsí advantage pé kò yé èèyàn kò yá àwọn èèyàn mákẹ́ẹ̀kì yóò yá àwọn èèyàn ìmọ̀ wa dọ́gbọ́n máa lo fọ́ọ̀dù fún wa generally lọ́lọ́n ti ní àǹtàrọ̀ twenty ẹjọ́ jẹ́ pé the conference ní gbogbo owó tó bá bọ́ sí lọ́wọ́ ń lò ẹ̀mẹ́jì owó àwọn èèyàn lọ́nà tí ọ̀tá o wọ́n ní gbogbo ń dáwí yìí ṣe ọlọ́run ó bí ọ pàtàkì jùlọ tó bá rí wọ́n ti ń gbé ọjọ́ owó ẹnìkan lọ́nà tí ọ̀tá ànàpọ̀lọpọ̀ ẹ̀ síbi tí ó rí wọ́n ti rí ẹ̀ bá ti ṣe ń tọ́lọ jáde wọ́n bá wá rí lọ́gbẹ̀ẹ́ jáde níjọ́ tá ànábì ń kìlọ̀ lọ́dọ̀ọ́ wà nínú ọ̀sán. Ìpè àtàdúró náà mẹ́lẹ̀ mú. Ànábì ní sẹ́ mẹ́ni tí ó dárí kì á mà tí ò ní ní nǹkan. Ọláwọn ọ̀ma ọ̀tọ̀ ní táwọn ọmọ pé ìwọ̀n ẹjọ́ bá lówó lámọ̀ gbà á níbi ilé yẹn kọ́. Òun lẹni tí ó dárí bẹnu rẹ́kọ̀dù ẹ̀ àwẹ̀ bẹnu rẹ́kọ̀dù ẹ̀ àjìkókó sẹ́rí mẹ́nu rẹ́kọ̀dù ẹ̀. ọ̀dún ó dìdì ọ̀dá rẹ́kọ̀dù wọ́n wà rí pé ó sì nǹkan báyìí. nínú táàlẹ́bì mẹ́jọ ìjọ náà ìdí ńlọnu wọ́n bá nu rẹ́kọ̀dù ẹlòmíì pé wà á kàlà máa la wà á kàlà máa la àrùn ọjọ́ owó eléyìí lọ́nà tó ọ̀ ó jẹ́ ìgbàgbáńdé ìwọ̀dà arúmọ́ ẹni tí wọ́n jọ pátínà rẹ̀ ọ̀dà arúmọ́ lójú lóbi ọ̀nà àgbègbè ojú ọ̀yẹ́ tí wọ́n yẹ wọ́n jọ pín òun nìkan ló kú. ara tí wọ́n rìpọ́ọ̀tì èdè ìyẹn onírun aláwẹ̀ anúdàká láti fi àmọ́ ẹ̀ ẹ̀ pé kí ni consequence ẹ̀ ẹni ọba yẹn lójú one million kọ́lá fún ọlọ́ọ̀gùn one billion ìwọ ò ní rí òun náà ti kò sí tóun ní èdè láti kìí àmọ́ owó tó gbọ́ wá lójú láyé yìí kò ní wúlò mọ́ àmọ́ tí ló kù gbogbo sẹ́tẹ̀ yẹn tí wọ́n máa fi hàn ẹ̀dá fún bá bá wọn fi hàn àwọ̀ àká wọ́n máa ń fi hàn owó owó tó bá àwọn èèyàn lójú tó jàǹbá tó fi owó wọn ọjọ́ ìbá ọjọ́ owó èlé ọjọ́ míì ànábẹ́ ní bí ó ti rí lo ọ̀dọ̀dọ̀ àbúrò wọ́n wà yọ yọ yọ kọ́dà wọ́n yọ àwọn ẹlòmíì kan tọ̀rọ̀ lọ́mọ yẹ ló ti ti dàmbá fún bẹ́ẹ̀ lórí ọ̀nà bísíǹnẹ̀sì ẹ̀dàkùn ẹ̀dá bẹ̀rù ẹ̀dá màkàrà tọ́lọ̀ wọn àkáǹtì fún níwájú ọlọ́run ọ̀rọ̀ bó o láti lówó bó o láti fi náà ọlọ́gbọ́n tàbí ọ̀rọ̀ tó láti rí ara ọ̀nà àwọn ọ̀rọ̀ náà wà lẹ́nu ìlú ọmọ ìwọ̀n àdáyé ìlú ọmọ ṣọ́lọ́n tí wọ́n san àwọn afáwà ní ẹ̀sùn lórí gbogbo wa tí a wà ní jòkó pàápàá jùlọ wa tí a ti dé síwájú àsìkò yìí ó náà ni a máa ti rí àǹfààní tó pọ̀ nínú àwọn kan tí wọ́n sọ fún wa tó gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ohun tí a ń sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ nípa títà rírà kí ni àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa tó yẹ ká mọ̀ nígbàtí a bá fẹ́ tà a bá fẹ́ rà táàbí ní ìlú ọgbà ọlọ́run lórí àwọn kàtà ń ṣe tó jẹ́ pé ó tá bá rí níbẹ̀ kò ní jẹ́ ìbálẹ́jọ fún wa lọ́jọ́ pé ẹ̀sẹ̀ àmọ̀ àwọn àlàyé tí wọ́n ṣe fún wa ẹ rí pé ohun tó pọ̀ jù nínú nǹkan kan sọ fún wa àwọn principles tó gáìdì báwo láti tà báwo láti rà oná sàlàyé fún wa so ìtumọ̀ ni pé olúkálukú tẹ́mọ̀ pé bàtọ́ ń sọ̀rọ̀ ń sì wọ́n abẹ́rẹ̀ tí wọ́n dárọ pé wọ́n àdá fún àbẹ̀rẹ̀ tí máa sọ pé tẹ́tẹ́ jíjẹ kò dá ọtí mímu kò dá ọwọ́ fún wa ní àwọn principles àwọn òpó tí ó jẹ́ ká máa mọ kí ni kò táàmọ̀ olúkálukú sí lápẹ̀júwe wọ́n sọ fún wa pé tí ọlọ́ọ̀bà aláàbá ti ṣe kankan ní èèwọ̀ fún wa owó rẹ̀ náà èèwọ̀ ni ṣe mọ̀ pé ojú alábẹ́ nǹkan yẹn ó pọ̀ wọ́n bá ní tí wọ́n máa dárúkọ gba àwọn nǹkan yẹn ó ṣe lọ́kọ́ jẹ́ pé orí ìkẹyìn ọ̀kan náà ni wọ́n tó lé jásùkó fi lọ fún àwọn ìgbékalẹ̀ tán fún wa yẹn kí olúkálukú lọ mọ́ wá fi wọn òṣùwọ̀n àwọn nǹkan yẹn kí ni àwọn nǹkan bọ́lọ̀ ní ká máa ṣe ọlọ́run ní ká máa bùkún ó túmọ̀ sí pé ọtí mímu owó ọtí mímu èèwọ̀ ni ìdíná ti ṣe ọlọ́run ní ká máa ṣe ìdíná ó mọ̀ sí pé kí máa ṣe ìdíná owó tí ń gbà láti ìdíná ti ṣe yẹ kí ni ó àrọ́ ọ̀pùnì tó ìkan nìyẹn wọ́n sàlàyé fún wa pé gbogbo ẹni tí gbogbo àmì rẹ̀vẹ́nú pé mo fẹ́ owó mo fẹ́ owó ó pọ̀rọ̀ lọ pẹ̀lú liability so ìyẹn náà ṣàmì pé ìkéde kan nìyẹn ó túmọ̀ sí pé ẹni tó ń ṣiṣẹ́ àmì ìfẹ́yà báńkì lè yẹ́ wà ní àbí nǹkan tó jọ mọ́ conventional báńkì ní owó èlé báńkì ó sọ fún yàn pé àáfún elówó yìí ayá ẹ̀ owó èlé báyìí lò ṣùgbọ́n má fún ẹ̀yẹn tí ìkankan bá tó bá tabá owó yẹn kò sí nǹkan tó ka àwọn owó wọn gbọ́rọ̀ pé àti èlé tí wọ́n fi lé orí owó yẹn tó túnmọ̀ sí pé wọ́n wà á tà revenue tó wọn wà á tà kí ni o wọn sí pẹ̀lú liability àwọn ìgbékalẹ̀ yìí ní olúkálukú láàmọ̀ tó wá wọn gbogbo kátà bá bẹ́ ṣe báwo ni ìkan nínú àwọn nǹkan yìí kò sì ní kó sínú àwọn nǹkan yìí yóò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó tètè yí wa. Abíọ́lọ́ọ̀bà àlejò ọlá, èmi àti yí nínú iṣẹ́ tàà ṣe, business tàà bí ṣe, àbí nǹkan tàà sí ẹ̀rù pa fẹ́ ṣe kí olúkálukú wa kájúmọ̀ òṣùwọ̀n àwọn iṣẹ́ ta fẹ́ ṣe a lè mọ̀ pé ṣe ọlọ́pù iṣẹ́ ta fẹ́ ṣe yìí o ṣe aláàlí ni o àbí kí ni o àbí àrọ́mù ni so àbí ọlọ́run bá ọlá ọlọ́run announcement ta ní níwájú tó lórí pé a lọ síbi ìdáhùn àmì ìbéèrè àti ìdáhùn ó ní pé ìjókòó yìí àbí àwọn tí ọlọ́ọ̀bà aláàbí ṣe agbátẹrù ìjókòó yìí àwọn náà ni a masasatu alfa'alihin al-islamiyya a fa alfa'alihin islamic foundation wọn náà ni ọlọ́ọ̀bà aláàbí ṣe agbátẹrù ìjókòó yìí tí wọ́n máa mú ìdánilẹ́kọ̀ọ́ yìí wá ní oṣù mẹ́ta mẹ́ta abíọlọ́ọ̀bà àlejọ́lá ọlọ́pù ran foundation náà ní ọwọ́ so gẹ́gẹ́ bá ti mọ́ ń sọ gbogbo wa náà ni àjọ ni foundation yẹn òun lè sí register member kankan pé bóyá tó bá bẹ́ di member foundation yìí o wà á bẹ̀sẹ̀ gba fọ́ọ̀mù àdúrà fíìlì fọ́ọ̀mù kankan aṣàlàyé fún adé last lecture tá a ṣe pé tí kì bá ṣe pé torí pé abẹ́ register foundation yìí ní CAC president ta secretary ta ni general kìlíkan òmọ́wùlẹ̀ títí kankan átàmà àmọ̀ pé a ń rọ́nu organization náà yìí so for nítorí yẹn lórí òkè ẹnìkan ní president o for the purpose of you know, legislation ni bọ́n òdodo tó wà ń díẹ̀ ni pé kò kìí ṣe ẹgbẹ́ gbogbo wa pátápátá gbogbo mùsùlùmí náà ni àjọ̀dọ̀ ń ṣe so abiola ọba àlekè ọlábọ́lọ̀ kó ran foundation náà ní ọwọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tá a wà gẹ́gẹ́ bá ti máa ń sọ lónìí a máa rẹ̀ ẹ̀sẹ̀ ìtàkàbájẹ́ fẹ́ ṣe prógrámù yìí ni ni pé kí ọlọ́run bàálà fún foundation náà ní sẹ́ńtà so sẹ́ńtà so eléyìí tó jẹ́ pé a ń bí ọlọ́run ọlọ́run kí ó ra ilẹ̀ fún wa ní kéku ní bíbàyí ọlọ́run tó dẹ̀ wá kọ ní ìkan tó ìlànà ìsìláàmù tó ṣe pé irú àwọn prógrámù yìí a lè máa ṣe níbẹ̀ kódà irú àwọn pòfẹ́sọ̀ wa tán dé ìsìn wọ́n ti ń bọ̀ yẹn ọ̀dọ̀ wa ní ó lè á ní yàrá ìgbà àlejò níbẹ̀ tó ṣe pé ibẹ̀ ní ó lè sí tòkí lẹ́jọ́ kan bẹ̀rẹ̀ kákẹ́kọ̀ọ́ wọn jáde pé ìṣáàlá o lẹ́jọ́ ti bẹ̀rẹ̀ ni sọ́bí ọlọ́run bá àlejò ọlá ràn wá lọ́wọ́ ń tí ọlọ́run bá àlá ṣe ni tó rọrùn ni aládùúgbò ìsìn ilé yóò bá ara lẹ̀ rọ̀ eh, bí 25 million sí 30 million ní blọ́ọ̀dù kan ah, bọ́ àmọ̀ pé nínú àánú ọlọ́run tọ́nà lè ṣe ni nítorí pé ah, ọ̀hún tó ọlọ́run ti ṣe tó jù bẹ́ẹ̀ lọ fún àwọn kan Ọ̀pẹ́ ọlọ́run bà lè kí ọlá ọlọ́run dẹ̀ ṣe, ọlọ́run ṣe fún wa. Àádẹ̀ nídìí, àádá nídìí yóò rẹ̀ tó dúdú ọdún nítorí àwọn nǹkan ní ìta ní gẹ́gẹ́ bí kọ́nsẹ́pì nínú foundation ta fẹ́ ṣe yàtọ̀ fún àtò à ń sọ eré yìí nítorí pé ọlọ́run bá ló mọ ẹni tó lè lò ní sábàbí lórí nǹkan ó lè ṣe pé táwọn ṣe wù pé kò jẹ́ ìtàn lọ́lọ́run ó lò ní sábàbí tí nǹkan yóò fi ṣẹlẹ̀ ṣòkó ni a fi ń sọ síta gbogbo ẹni tọ́lọ̀ bá ní kí ó ní ìrànlọ́wọ́ tó lè ṣe àbóǹkọ́ ó ní àwọn èèyàn tí ó lè sọ fún tó wọ́n máa ń rẹ̀ ìsìn ọlọ́mọba lọ́wọ́ ẹ jẹ́ kí àwa náà gbogbo tá a bá ṣe nílànà bí ẹ̀sìn bá ti lọ sókè gbogbo náà lájèrè lọ́jọ́ Islam kí ni contribution ẹnì kọ̀ọ̀kan wa Islam ìgbà tá a fẹ́ kúrò ipò láfi Islam sí ọlọ́mọ abéèrè lọ́wọ́ wa ṣẹ̀jẹ̀ ká wù èwo ni àwa náà á fi ran ẹ̀sìn ọlọ́run bá lọ́wọ́ ládùúgbò tí a wà yìí gẹ́gẹ́ bá ṣe máa ń sọ tábà wo àdúgbò ìpapapata á rí pé kò fẹ́ẹ̀ sí tó jọ irú àwọn ìjókòó yìí ládùúgbò yìí tó jẹ́ kápẹ́pẹ́ sí ìsáàdùwàtúnà kápẹ́ àwọn àfáàwà kọ́mọ̀ sọ̀rọ̀ nípa kí lọ́lọ́run sọ kí lànẹ́bì sọ tó fẹ́ máa ní agbègbè tó fẹ́ ìbíbà yìí náà lọ. Sọ ẹ jẹ́ kí olúkálukú akáwò ẹni tí a lè dá sí ìran ọlọ́pàá lọ́wọ́. Sọ ẹ rí pé àkáǹtì ẹ̀ nọ́mbà foundation yẹn olówà lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ òun náà ló wà ní bíbà yìí. Àbí ọlọ́run bá lè tọ́lá tí ó ràn wá lọ́wọ́. Náà nínú àwọn ànáfẹ́ ta ní, òun náà ni pé yàtọ̀ fún ìjókòó yìí, àwọn ìjókòó mi náà máa ń wáyé tí ò jẹ́ olóṣù mẹ́ta mẹ́ta. Tùdè pé irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí, ó máa ń wáyé tó lára rẹ̀ ó ní olóòtú sáàmà ń ṣe ní mọ́síláàsì ìgbúgbà tó wà ní síríìtì every third Sunday of the month every third Sunday of the month láàrin asọ́rẹ̀ sí magribi irú àwọn ìjókòó báyìí náà máa ń wáyé ó lè jẹ́ pé kò kì í ṣe aláàárọ̀ báyìí tó sáàbà ti wá sí bíbà yìí oṣù sáàbà ti wá sí bíbà yìí tó dẹ̀ jẹ́ third Sunday àápàdé ní inú mọ́síláàsì tó wà ní òkópa náà ni ẹjẹ́ ká gbìyànjú ká máa wá ìyẹn náà bá ṣe ń wá eléyìí ká máa wá ìyẹn náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà tá máa ṣe níbẹ̀ bá ṣe ṣe ní ìwé eléyìí yàtọ̀ fún yẹn a ní àwọn alcohol tá máa ń ṣe láràárọ̀ lápèjúwe ní mọ́síláṣí tó wà ní táìké tá bá ti wọ táìké every saturday láàárọ̀ tá bá ti kí súnmù ìtàn a máa ń ṣe alcohol níbẹ̀ ní gbogbo àwọn tàbá wà ní agbègbè táìké sọ̀wọ́n náà lè máa ní àǹfààní sí irú ìjókòó bẹ́ẹ̀ tẹ́ ń ní òkun náà every Sunday láàárọ̀ tàbá ti parí sàlátì súnmọ́yì àmà ìṣẹ́ àkọ́ náà níbẹ̀ nígbà tàbá ti parí súnmọ́yì tẹ́ ní mọ́síláṣí wa ló kọ́ yà ń bìbà yìí náà tí kí bá ti ṣe third Sunday another Sunday mọ́sẹ̀ ṣíṣálẹ̀ fourth Sunday and second Sunday láàrin mọ́sílẹ̀ ti ṣáì irú àwọn àìkọ̀ báyìí ó máa náà máa ṣe kí ni ó máa ń wáyé so nínú àwọn announcement ìtẹ́lẹ̀ tí a ní fúnra wa o náà ni eléyìí abẹ́rún ọba àlébíọlá ọlọ́n jẹ́ kí a ṣoríire nínú àwọn gbogbo àwọn ìgbésẹ̀ wà yìí ọlọ́n kó dẹ́gbà ní ìjọsìn wa so a ń bẹ àwọn prọ́fù wa náà káwọn náà kọmọ rántí wa nínú àdúrà wọn tí ọlọ́wọ̀n bá láàkí ó ṣe gbogbo àwọn kápá ṣe tí a bá ní ìbéèrè àwọn kan tí wọ́n mìíràn ti pọ̀ síwájú wá ń sí báyìí bàbá náà tí a bá ní ìbéèrè kí a nàwọ́ ìṣàlá a fún wa ní nọ́mbà níbi tí nọ́mbà yẹn bá dé tí a sì bá fi tó pẹ̀lú ògbọ́lọ́run 20 minutes after one on the dot a sọ bù question and answer tí bí bàbá bá dé òun náà ni a sọ bù bí pẹ̀lú ògbọ́lọ́run nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ti ṣe kọjá so a ní àwọn síjì níbi báyìí léyìí tí àwa tí a bá nífẹ̀ẹ́ sí lára rẹ̀ ọ náà ni alẹ́bídà fil Islam innovation in Islam eléyìí tí àbáwa Abdurraufu eh, Bello eléyìí tí wọ́n ṣe fún wa náà lára rẹ̀ ọ náà ni eléyìí tí a pè ní Islam between extremism and uh, eh, laxity náà eléyìí tí Dr. Lukman Idris kò ní láti Àkúrẹ́ tí wọ́n wá ṣe fún wa kawata bá nídi jẹ́jẹ́sì yẹn a rí àwọn tí wọ́n ta ní ẹ̀bá ojú ọ̀nà níbẹ̀ yẹn náà lára rẹ̀ òun náà ni alamuli jin wa shayatin the world of jin and shayatin eléyìí tí sheikh isakindele salaudi láti Ìbàdàn eléyìí tí wọ́n ṣe fún wa ní ibi báyìí lára rẹ̀ òun náà ni náà eléyìí tí Dr. Ọlálékan Abu Abdurrahman àmì Abu Abdurrahman eléyìí tí wọ́n ṣe fún nípa ọ̀rọ̀ Adé Abdurrahman Ọlálékan So, Abu Abdurrahman ni orúkọ wọn. So wọ́n sọ̀rọ̀ nípa Islamic lesson, the best approach to our physical and spiritual imbalances. So ìyẹn náà ó wà ní ìdí báyìí. Àti eléyìí tí ó kàn ìrìnlẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa Muslim character ìwà ìwà mùsùlùmí eléyìí tí ìsọ́ Suleiman Bula ní tí wọ́n ṣe fún wa. Inshallah, èyí tí a bá fẹ́ nínú ẹ̀ ó wà bẹ́lẹ́wò. Now, ìbéèrè. àwọn tí a bá ní ìbéèrè láti wọn. Number one. Number two. Three. Four. Five. Six. Seven. Eight. Inshallah. Okay. Nine. Ten àwọn àkájú wá wà ní iwájú nígbà yìí so bóyá nǹkan tá máa ṣe ni pé tí a bá mú kan ní nígbà yìí àhà á mú kan ní ìgbà yẹn náà so alákọ̀ọ́kọ́ ni pé ẹ jọ̀wọ́ fẹ́ bá wa sọ ojú wo ni ṣeré àti dá sí ẹjọ́ ẹbá wa ojú wo ni ṣeré àti dá sí instrumenta tí ó dára láti gbà àbí kò dára ìjẹ́ ṣé ó dára fún ọkùnrin láti máa kírun nílé láì ní ìdí kankan pàtó tí wọ́n sì sí wà ní agbègbè rẹ̀ ṣé ó dára ká máa jẹ oúnjẹ ọdún àwọn yẹ̀wúdí àti ìfọ́ra. Nọ́mbà 3 yọ́rà ìpọ́n ti dáhùn nínú ìbàrí dáadáa ṣùgbọ́n àwọn púpọ̀ kìí pàwà mẹ́nu bàṣà alhamdulillah sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ìrìn alákọ̀ọ́kọ́ ẹnìyàn ní ọ̀dá àtàwọn máa ta ọ̀mẹ́ntà lọ́wọ́ pé tó kà lérò ní pé ṣọ́dá kí wọ́n máa ọ̀rajà kọ́ máa ní nǹkan mẹ́rin ẹni tó máa ká díẹ̀ díẹ̀ lágbègbè rẹ̀ tí wọ́n ń tà ní fifty thousand naira ìdíyẹn lè torí pé ọmọ ká díẹ̀ díẹ̀ káwọ́ tà ní fifty àti seventy àti hundred ìrìnà tó oníṣẹ́ ọmọ ká díẹ̀ díẹ̀ ọ̀tọ̀ tẹ́lifẹ́ béèrè ọ̀rọ̀ àwọn onímọ̀ pé méjì lórí ẹ̀ ara àwọn tí wọ́n ní ọ̀dà fún àwọn onímọ̀ àwọn ọ̀sẹ̀ tó pọ̀ jù ní àwọn àlùfáà àti jùlọ àwọn àlùfáà tí wọ́n mọ̀ pé sẹ̀ríà náà ti pẹ̀lú ó ti pọ̀ ó rí kwáyà àwọn àlùfáà tó ń ṣe aláì lórí agbọ̀nrin kọ̀ọ̀kan àwọn agbẹ́rin ọ̀nà bíznẹ́sì yìí àwọn àlfáà fẹ́ ni wọ́n specialize ń bẹ̀. àwọn àlfáà tó specialize ń bẹ̀ yóò ń eh, eh, tí àwọn ó tún rí lórí nǹkan báyìí ó ṣèṣe tọ́mọ̀ hàn sí àwọn àlfáà mi náà tó dá àwọn àlfáà wà ní ìṣẹ̀lẹ̀ àwọn àlfáà tí wọ́n kọ́ jù òun ni wọ́n ní òfin tó kù ń gbogbo àgbáyé kí ló fà á àdìsí kan náà ni حديث عن نبوة محمد صلى الله عليه وسلم بينها عن بيعتين في بيعة ànábì sọ lóòótọ́ ọkọ̀ pé ká má ta ọjà méjì nínú ọjà kan náà. interpretation àwọn àlùfáà wa tí wọ́n ní installmental installment payment ọ̀ka òun èyí tí ìwò lọ́ọ́ mẹ́rin fifty thousand ní àbí àbí 80,000 nígbà tí ẹ bá ti pé price méjì kalẹ̀ tó ní wọ́n bá sanwó ní ìdíwó ìkì ní wọ́n bá sanwó ní díẹ̀díẹ̀ èyí ìtajà méjì nínú ọjà kan náà ló kọ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ìwádìí ìpìlẹ̀ kò rí bẹ́ẹ̀ tí ó ti pẹ́ ni látọ̀rí ayé ìmáàmù Málíkì inú àwọn tó kún dájú الإمام القاسم ابن سلام أبو عبيد أنتو تفيد أنتو أتانتو الأموال ìtaàbù àbúwà nípa ọ̀rọ̀ owó fẹ́rẹ̀ ìyàbọ̀ ọ̀rẹ́ ìṣètò àmì lórí ọ̀rọ̀ wá lórí àwọn àlùfáà àwọn contemporary àwọn àlùfáà náà. ìtumọ̀ bẹ̀yà déyìn bí bẹ́yà yàtọ̀ sílé bẹ̀yà déyìn bí bẹ́yà sí ànábì kọ́ gẹ́gẹ́ bí àlàyé àwọn nínú àwọn tí mo kàyé àtàwọn ẹlòmíì òun ni pé tá a bá fẹ́ apply rẹ̀ dúró ọjà installment yìí òun ni pé prices méjèèjì tẹ́lẹ̀ yìí ké kalẹ̀ kò ní kíríà èwo lọ́tànù méjèèjì. nígbà ní fifty thousand eighty thousand ẹni yóò kàn sọ pé ok mo rà á mo ṣe kí ni mo rà ń bẹ́ẹ̀ èwo ni èwo ń bẹ́ẹ̀ ọ̀yẹ́dú. tó bá rí báwọn nìkan ni installment ilé fi kan àrà ọ̀nà kejì dáwọn alfa tó fi ní àdíìsì ilé apply tọ́rọ̀ installment ni pé nígbà tá a ti àgbéyè níṣe pé ó ti mú kan tó bá ti mú kan ló méjèèjì yìí ó ti di halal a kẹ́ẹ̀bà sanwó nítorí kẹ́ẹ̀bà máa san díẹ̀ díẹ̀ o 80,000 ní 100,000 àwa ti àbí oṣù mẹ́rin ní òbí tán oṣù mẹ́fà ní òbí tán oṣù mẹ́rin oṣù mẹ́fà yìí wá pé kò bí ìsanwó pé kí láti látún yọ̀dá ààbì kún ńgbè oṣù mẹ́fà láfọ́ tẹ́lẹ̀ tó ti sí ìsásẹ́ yìí tọ̀ àti pé kò bí ìmọ̀ oníyẹ́ni odi ọ̀dẹ́rẹ́dì àbọ̀ olóṣù méjì di èyí òun náà àmọ̀ ìbàlẹ̀ eléyìí tó bá jẹ́ pé ní ọjọ́ yìí tó ń fẹ́ àǹtọ́ tẹ̀hún lọ́rùn à ń tà ọ́ ọdún ìgbé a wọ́n lè fún wa ní ìdí ń tètè lò àmọ́ tó bá yẹ ọmọ ẹ̀sẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gba ten lónìí ó tó di ẹ̀yìn oṣù kan tó gba tẹ́yìn ó tó di ẹ̀yìn oṣù kan tó gba tẹ́yìn ohun ò tètè kójọ báwọn àmọ́ iye báyìí ní pàtàkì òfin kankan nù ìlú ìṣẹ̀lá ní ìkúrú ọlọ́wọ́. mẹ́ta lẹ́yìn ìjọba dàpọ̀ èèyàn mẹ́ta nù mo ti rántí lọ́kùnrin lè máa kírun nílé ní kúkúrú ọ̀dà kọ̀dà kọ́dà púpọ̀ náà àwọn onímọ̀ ni wọ́n gbà pé nínú tọ́lọ́wọ́ jẹ́ ẹ̀yà yìí àti tẹ̀tẹ̀ ní kọ́kùnrin ọjà àdìkọ́ lọ fi ẹ̀rọ ní jàmbá ẹni yìí náà dìde kọ́ ní kò sí ọdúró kò sí ẹtú sí kankan fún ọ̀rẹ́ èyí ti fi mọ́sálásí jìnnà púpọ̀ sí pé kò tí ọ̀pá nira fún un irú ẹni tí ó bá rí báyìí ọ̀tá o nínú tí àrùn tó ti gbajúmọ̀ nílẹ̀ Yorùbá òun ẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀yẹ kọ̀m̀píà iye èèyàn tí ń wá jímọ̀ àti iye èèyàn tí ń wá ṣùgbà àbẹ́yìn oṣù ẹ̀bí jẹrẹ sí ẹ kọ̀m̀píà iye èèyàn tí ń wá bóyá mọ́gírígì àti ìṣáì iye èèyàn tí ń wá àṣùgbà ẹ̀rí pé gáàpù yẹn ìfúwàì ẹjá máa gbìyànjú òtùpá máa lọ jáde tí wọn gbogbo òun wákàtí mára rẹ̀ ní jàmbá. ìtawọ̀ àlùfáà ní kí ní ilé òun ni kí wọ́n ní bàbá wo dá ànábì wí sallallahu alaihi wasallam ànábì sọ débi pé kí ẹ bá ṣe pé mo padà rò ó ìbá sọ pé gbogbo ẹni jẹ́ bá pẹ̀rùn ànábì ló wọ̀n bá pé kí wọ́n pẹ̀rùn tó ń sì pé pọ̀ mọ́ òun àmà wá káàkiri gbogbo ilé kọ̀ọ̀kan gbogbo ẹni tó ń bá bá ń bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó tún wọn dáná sun mọ́lẹ̀ o. ànẹ́bí tọ́lọ̀ pè ní bí mo mì ní iná rọ̀ ó bò bọ̀ yìí. bá ànẹ́bí ti já láàánú tó kí máa sàánú mùsùlùmí tó ká ànẹ́bí o tó lè sọrí yóò jáde. bọ́mọ ẹgbẹ́ pé kò dé àmọ́ tó máa pé ọ̀ràn tí wọ́n dá ẹ̀kọ́ kékeré orí náà ojú kíkẹ́ ẹgbẹ́ ẹ̀kẹta ẹni wọ́n ti dáhùn ìpítẹ́lẹ̀ ẹ̀mí ọmọ tí ń jẹ́bẹ̀ẹ́rẹ̀ yọ́ ma wá láti ṣe bá jẹun kọ́dún tó dé èyí ṣe kó jẹ́ ní kọ̀wá ní ṣe bí ọkọ̀ ọmọ lẹ́yìn ọdún wọn ẹlẹ́kùn dí inú kún pẹ̀lú ẹ̀bí náà ìbẹ̀rẹ̀ Ẹni tí ó ti nílẹ̀ sí adìyẹ tó gẹ́gẹ́ bí adìyẹ gan àkókò tó kọ́ yìí sí lẹ́tà ni tó wá ń kájẹ̀ pé àtúnyẹlẹ adìyẹ mẹ́ta jù ní tó bá kájẹ̀ àkókò ìlú káàmọ́ ọjà rẹ̀ tó tó bá lórí nǹkan ìsinmi láàbù pẹ̀lú ọ̀rọ̀ ìsàbọ̀ àwọn tó lọ́wọ́ mẹ́rin ní àwọn ọmọ pọ̀ jù olóyè rẹ̀ Ìbéèrè tó dáa púpọ̀ ni, ìbéèrè tó dáa ni ẹ má jà sanra wa ọlọ́run ní pé ká má ṣe nǹkan kan ọ wá tó bẹ̀rẹ̀ ká ti máa lo àti wí fúnra wa inna Allaha idha harrama shay'an harrama thaman ní kó má lórí eléyìí olúwa ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa olúwa ní bẹ́ẹ̀ bá ń wọ́n náà kà pé bí wọ́n ṣe yìí bí wọ́n ṣe yìí kò sí inú tọ́lọ̀ ọ̀gbẹ́rà lẹ́bí tọ́lọ̀ lọ́wọ́ àdúgbò àti wá máa ràn wọ́n lọ́wọ́ lọ́nà ká bí mi ọ̀tà tọ́lọ̀ ní àdúgbò ẹnu tí ká máa ta ìkọ́ débẹ̀ ẹni tó bá ikú òun ta díẹ̀ díẹ̀ ẹ́ ordinary late ṣẹ̀rí ọ̀tọ̀ ní pẹpẹ gbé

Now, nínú ìbéèrè tó wà ní bíbà, o náà ni pé ṣe èyí hajj dára fún obìnrin, ọ̀rọ̀ bí ìmúra láti lọ sí hajj. Ẹ̀gbẹ́ ká nǹkan méjì kọ̀, wà dáre papọ̀. Ṣé àbí kí ni Islam sọ nípa hero rẹ̀ àti online business? Eh, arábìnrin tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ájì ọlọ́wọ́ ti rọrùn ẹ̀ẹ̀pẹ̀ eh, tí ó ti àjẹsí tó tó fẹ́ lọ náà ọlọ́wọ́ ti rọrùn eh, ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ èdè rẹ̀ tó bá ipá gbàgbọ́ yìí ti ń jẹ́ ájì irú bẹ̀rẹ̀ báyìí ìdè fọ́ọ̀sì ìsọ̀tì ẹ̀ ní máa wá àìgbàgbọ́ yìí ti ń jẹ́ ájì ní ń farọ́ àwọn bẹ̀rẹ̀ báyìí tẹ́ ẹ mọ bí hajji ti rí ọ̀dà gẹ́gẹ́ bí irun bí bí ìzàká òpó àwọn òpó ìsìláàmù márààrún tẹ́ ẹ mọ yẹn òpó karùn bẹ̀ ni hajj ẹ ká wa ǹjẹ́ nìkan ó lọ kankan jọ mọ́ orí rẹ̀ ó pé àwọn ni ó wọ́n bá

wọ́n lè jí nìkan ọmọ ìpè ọ́lá láàjì náà ẹ́ torí kò sí ní jẹ́ bẹ́ẹ̀ bí à ń kẹ́ yín ju pé àwọn gbọ́dọ̀ mọ̀ pé mo ti mọ́ta o níbi tó tiẹ̀ wá léwu sí ni pé ó lè fa gbogbo àjò jẹ torí kó lúwa ti ní gbogbo ní èèyàn bá ti tó bá ti bá níyàn mí yàtọ̀ fún tòun ọlọ́run ní ọ̀rọ̀ mẹ́gbà ẹ wo wàhálà sẹ́yìn ó ṣe ẹ̀wọ̀n náwó nítorí eyín èèyàn wà á fi fa gbogbo ilé ìjẹ́ Bọ́bá ìfárábìnrin yìí ń múra láti lọ ọ̀rọ̀ òṣùwọ̀n gbogbo ní ìlà kọjá Àwọn àbẹ́rẹ́ lè jẹ́ tó lẹ́jọ́. Ó tó lẹ́jọ́. Ní kúkúrú, ẹ̀ ń POL òun náà bàbá ti gbọ́ yé àwọn ìbéèrè yóò dìbò wọ́n pè ní point of day point of day but nítumọ̀ rẹ̀ in a layman language ló fi yé wa òun ni pé ní kéèkù tẹ ń bí lẹ́wà yìí nìtì báyákẹ́ tó rí báńkì báńkì tó súnmọ́ yìí nìtì ó tó di ọ̀rẹ̀ mọ́lù ìwọ̀lẹ̀ ọ̀rìn ìfẹ́ wọ́n ní báńkì tó súnmọ́ bí ìgbé ìrìn tẹ́lẹ̀ ní. Ìwà abẹ́rẹ́ ìrìn tẹ́lẹ̀ lè fi ẹgbẹ́. Tẹ́lẹ̀ lè ẹgbẹ́ mọ́ta kúka ìrìn tẹ́lẹ̀ lè lọ. Ìyẹn tó tó mẹ́ bọ́yá tẹ́lẹ̀ lè fún wọn tó dá mi lóhùn ìjọba jù bẹ́ẹ̀ lọ́gẹ́. Bọ́yá táàtì mẹ́lẹ̀ ní banking hall. Sọ, ètò wa máa rí ten minutes ní ìbọ̀ ń lọ bí forty bí fifty bí one hour. Èdè jẹ́ ìgbé báńkì wá bá ní ara mi àyí lẹ́nu ọ̀nà mi. Ìdí jẹ́ POS bá ọ̀rọ̀. Yóò ní ọjà agbọ̀yé. POS moving the banking services to you. ó torí ẹ̀ wá báńkì yá ṣe kí ọba ti jáde síta rẹ Àbíkọ́dọ̀ lè gbé wọn gbé máa ẹ̀rà ń gbé mọ̀fẹ́ ṣe mọ̀fẹ́ transact pàtó ikọ́ sanwó fún wọn ni tàbá gbọ́ yé báyìí láwà gbéra wa pé ṣé gbogbo báńkì lọ́lọ́wọ́ aláwọ̀ rẹ̀ kọ́ lọ ìbéèrè ìjẹ́ gbogbo báńkì lọ́lọ́run ti gíní lọ́ aláwọ̀ rẹ̀ kọ́ lọ sí transaction bẹ́ẹ̀ ọ̀rọ̀ business dára sọ gbogbo báńkì kan bá ní ìṣe kankan ló ń ta kàkalẹ̀ yìí wọ́n ń gba rìbá ni wọ́n ń èlé ni wọ́n ti gbọ̀ngàn in that line báńkì tọ́lọ́run ọ̀yọ̀dá kó orin wákàtí kan lọ bá kọ́dà bá wá ta ọmọ sí ọlọ́wọ́ tí kí ni ọlọ́wọ́ pé ó sílẹ̀kùn rẹ̀ fún that is the first answer. kẹ́rí gbogbo tí jẹ́ pos yìí wọ́n wọ́n sáfíìsì báǹkì náà ni wọ́n sún mọ́ ọ the first thing tó kọ́ wò ní pé ta ló ní pos báǹkì wo ló ní pos ọba ilé báǹkì tọ́lọ̀ ń yọ̀ǹda ní báǹkì tí èpè léjì ẹsẹ̀ létọ́jẹ́ lànà ìsìláàmù nígbà ọlọ́run yọ̀ǹda pé orinrin one hour or so lọ́bẹ̀ ọba súnmọ́ ọ náà gbà ìgbẹ̀fẹ̀ náà bọ̀táǹkì tọ́lọ̀ ọ̀bá yọ̀ǹda kọ́ lọ́ bá wá bọ́ńkọ́

Tẹwárí èkejì àkọ́kọ́ tí mo fẹ́ basically tí mo fẹ́ kẹ́ẹ̀kọ́ ọmọ ìlẹ̀. POS is a eh, banking facility. Wọ́n sún báńkì mọ́ ọ̀nà. Èyí tó bá lè lọ bá lọ́nà jíjí, kọ́lá bọ́ bá wá bọ́ náà, ọ̀dẹ́ jíjí ni, ọ̀dẹ́ bá ti èyí tó bá wá sọ̀rọ̀ bá gbọ́ láyé náà tó kọ́ sí ẹ̀sí àwọn mistakes kan wá ń ṣẹlẹ̀ níbi us yìí náà sọ yẹ ká sá for example gbogbo sábìdì tí wọ́n bá rẹ́ndà tó bí rẹ̀ wọ́n kòwó èyí wọn èyí ti jẹ àrámù kí ló dédé fi jẹ àrámù ẹgẹ́ ní ó lè dáhùn lórí pé gíní is a business ẹ́ sábìdì wọ́n ń tàun wà àhàzàlọ́hù àzẹ̀yà alhamdulillah èyàn lè kòwó business bí wọ́n ẹ̀sìn náà tọ́ bá ti jẹ́ pé báńkì tí wọ́n ti ń jẹ̀ mọ́ báńkì tọ́lọ́ èyí ń ṣe. mistake mọ́rọ́ wá ń wáyé ni pé ìrèkì gan tí wọ́n ń ṣáàjì wọ́n fẹ́ kọ́ service charge ń súnmọ́ rìbáta ń súnmọ́ kí ni rìbáta yẹn láfẹ́ ń gbà wọ́n máa yá wa láti èyí. for example nígbà tẹ́lẹ̀ bàbá wa báyàn nísìnyí báyà wọ́n transfer owó wọ́n lè lò ẹ̀ transfer náà ní nílò àti lọ́wọ́ transfer. Ọwá ni, ò oh, dẹ́fẹ́ transfer yà bí dẹ́fẹ́ gà yìí sí 2,000. Ní ọba gbà 50,000 àbí kí sẹ́ndì 50,000 to charge 500 naira lápòjú. Ẹni wọ́n á padà wọ́n ní 100,000 mo fẹ́ ṣe lónìí. Yí ni olúbíọ̀ ìlú yìí 1,000 lọ. Ó dìde ló 1,000. Ọdún di lọ́la ọlọ́run fẹ́ 200 ló ń jẹ̀ fẹ́ ṣe lónìí o.

But kí ló fẹ́ fi convince anybody including yourself? if a service is more than fún ọgbà tó wá ṣe kí tọ́pù rẹ̀ mo rẹ́ dà nígbà tó Eh? Multiply by four, rẹ̀ more than rẹ́ dà fún It's not like that. Òun làwọn àfáà ṣe ń gbà wá náà láyé lónìí ní ti ṣe. You can do it in such a way tó ní jọjọ ìbá. It's okay from thousand naira to thousand naira láì ní mọ̀tá. Tó bá ti ju thousand naira lọ to hundred thousand to two hundred thousand yìí láì tó lè lé nǹkan torí ìṣètò wà nǹkan ọ̀sìn náà ti wà àyà. Ọ̀tọ́ máa wá wà in that proportion fifty thousand five hundred, hundred thousand 500, 100,000 one thousand ẹ̀wọ́ ara one five ẹ̀yìn náà ti sọ́ di percentage nù ó ti di dígbà tí yẹn ń tàbí interest nù ìyẹn ní kẹ́ẹ̀kì ìsìláàmù aláwọ̀ ní kẹ́ẹ̀sáfẹ́ tàbí bí mọ́kínlé real service ẹ̀bàrẹ́ndà pàbù ọlọ́run online eléyìí ò dé dáhùn online business bọ́ bá ẹgbẹ́ nìyí ó lè rí àlejò kù ká máa sọ̀rọ̀ bọ́ online business ní ìdọ́lá ní kò mẹ́ bọ̀dí irú online business wo wọ́n fẹ́ béèrè bóyá forex ni bóyá míì ni ẹni yẹn bá wà ń bí o lè fẹ́ kátó dìde kí táì tó lọ. alhamdulillah so number two ẹni tí ó béèrè nípa online business tó bá jẹ́ bí ẹni ẹ̀ ókè fẹ́ gbé ẹni tó nípa online tó bá wà ní àkówà ní tòsí ó lè wá kó wá 25 lórí online business wa lẹ́ni ẹjẹ́ mọ́jẹ́ ká gbàgbé nípa ìdáhùn sí àwọn process ẹ̀dáhùn kan sí wọ́n fún ọ̀nà àwọn ìpìlẹ̀ kan ẹmọ́jẹ́ ká gbàgbé ìpìlẹ̀ yẹ̀ wọ́n ní báǹkì tó ní pos àwàfẹ́ operate tó bá jẹ́ pé báǹkì tí ọlọ́run láà lè ṣe bíznẹ́sì pẹ̀lú wọn ni pos ẹnu ń sàlàyé rẹ̀ fún wa o tó bá jẹ́ pé báǹkì tí ọlọ́run ní pé a lè ṣe bíznẹ́sì pẹ̀lú wọn iṣẹ́ ìyọpẹ́sì pos wọn náà àrọ́ọ̀bù ní o so ibi náà parí ọ̀rọ̀ sí ẹ káwọn alọ́mà ọgá wọ́n ti ní alọ́kọ́lọ́kọ́ pẹ̀lú àwọn alásìkò àwọn lálejò pos o pos bá ti tàbẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ báǹkì tọ́lọ̀ ńlá lè iṣẹ́ pẹ̀lú wọn ìyẹn ń sọ máa pé báwo láti wá ṣe tágìtì wa tí òfin ní jọ mọ́ rìbá ṣùgbọ́n bá jẹ́ pé báǹkì tó jẹ́ pé ìtìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ọlọ́run lára agbọ̀rọ̀ sáfù ni pos wọn náà agbọ̀rọ̀ pé kí ni o agbọ̀rọ̀ sáfù o

kí èèyàn sọ fún gbà iye tí mo fún ẹgbà ẹ pé kò gba iye mọ́ pípé pé òun ti ìgbà ẹni o bá rà látọ́lọ́ ni pé ẹni tó rajà lọ́wọ́ Ìwábẹ̀rẹ̀ price ọjà. So ìdàgbọ́n wábẹ̀rẹ̀ price ọjà ẹ, àpòlé price, ọkùn tí ìṣẹ́ tó àti ìrànlá ẹ̀. Ìdàgbọ́n wá wá, ọjà ẹ ti léwó sí ìta Alhamdulilá, kámákámá ló kù àti gbogbo ìtún wọlé, ọdún bẹ́ẹ̀ wọlé. Irun tí àfá wí ẹjẹ́ ká gbọ́ yí, by the time tẹ́yẹ fún èèyàn ní price, àti ìtajà, àti ìsegíní, àti ìrajà, òun náà lè má padà wá mọ́, àbí dandan ní kọ́ padà wá ní. Torí náà, èyí òun ẹ̀ sí kò tí ì sí contract láàrin yín, ìṣẹ̀rí àwọn wípé tẹ́ẹ̀ Kọba lọ, kọba padà wá nígbà tó tó déhun, òun ni price tó bá wà ń ta ńgbà yẹn, ẹ̀rọ fún ọba tẹ̀ lọ́rùn. Náà. Ṣẹ̀rí owó díẹ̀ à ń pè kíní kan ní bẹ́yìn wọn lọ́rùkú a sì ń pèsè ní hamishu al-qibtiyya ìtumọ̀ ẹ̀ ni pé al-urbu òun ni pé part payment part payment ẹ̀kejì hamishu al-qibtiyya wọ́n ń pè ní annex deposit annex deposit Àlàrùgbónú mí ni pé a contract has been sealed. Àbí àwa ní ká mọ́ tàà bá ń ṣe nǹkan, ká mọ́ kí ni intention tàbí ń ṣe kí ni tàbí ń ṣe ká sì pronounce the intention wà ní. Ah, ok, èló ni kíní yìí ta yè báyìí ni o. Ah, ọ̀dà ń san yè báyìí kalẹ̀ ń bẹ́. Ń san kí ni báyìí kalẹ̀ ń bẹ́. intention pé wọ́n á mú yòókù wá èyí wọn adìrajà bá adìrajà adìrajà ẹ̀ẹ́kejì òun ni mo náà ń pè ní annex deposit is to show seriousness ìjà ìra ọjà yìí nígbà tẹ bá rà bá tẹ bá ní kẹbà mọ̀ pé ìwà ìmọ̀sàǹdé owó jọ pọ̀ ló fi kalẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà kan wọ́n ní bí ọ̀dọ̀ àwògùn nìyí lọ́dọ̀ àwọn àlùfáà àlìmọ́mọ́ ahmed mẹ́sẹ̀ àbí wọn èyí àkọ́kọ́ ta wí ní tó jẹ́ fáṣe mẹ́ tẹ́lẹ̀ ń wọ̀ bá padà wá mẹ́gbẹ̀rún kọ̀lẹ́tọ̀ ọkọ̀ gba owó òun kọ̀lẹ́tọ̀ ọkọ̀ sí kíni ọgbà owó òun mẹ́sẹ̀ àbí wọn. kọ̀dé ta pè ní alex deposit yìí èyí

ọjà tó dì ní yìí ìyẹn ni pé ọjà kan pàtó irú ọjà kan pàtó tí wọ́n ti fẹ́sífáì rẹ̀ ọ̀ gbọ́dọ̀ tá ọ̀bá dì ìdíkíní ọ̀bá dì ìlú bọ̀tọ́ yàtọ̀ fún tá ń pè ní bẹ́yìrú àsálàm bẹ́yìrú àsálàm bẹ́ẹ̀ bá lọ́jà ẹ bá rí irú mọ́tò model báyìí ọ̀sọ̀ irú ọ̀dà wo ni irú ilé wo ni kìí ṣe a specific or an appertain product irú eléyìí ní ẹ̀ṣẹ̀ kí ni èèyàn lè gbowó rẹ̀ kalẹ̀ kọ́dà bí òkì ìbí yóò dì í ṣe ọjà pé yóò náà pè ní fẹ́ yọrọ àmọ́ condition validity rẹ̀ lẹ́yìn fi lè tarú ọjà bẹ́ẹ̀ òun ni pé ẹni òun gbọdọ̀ ti san gbogbo owó kalẹ̀ kọ́lá kìí ṣe máa pè mẹ́ yóò ti san kíni yóò ti san owó yóò wà ní asọ́pláì yìí ní ọ̀gá yorùbá yìí ń fi hàn pé a contractor has also been saved tó àlàyé bọ́ wà ń bẹ̀rẹ̀ ní kúkúrú àwọn question yóò ní ẹ̀sùn ẹ̀sùn pé lecturer mi gbà mí kọ́ wá bá yín sọ different forms of sale ti ìṣẹ̀lẹ̀ àbá ìbéèrè. nínú ìbéèrè ní ìtò wà nígbà ó náà ni pé assalamu alaikum please can a muslim woman have a youtube channel as a business? youtube channel is a tool that needs àti YouTube àtòmí náà kọ́lé àmúlọ́wọ́ yìí náà tánẹ́lì gan lòun náà torí bí ẹ bá ti lè ní wọ́n gbọ́ mi níbẹ̀ òun kẹrí gbogbo tó bá ti jẹ́ bárùn ní ẹ̀rìn iṣẹ́ ẹ̀rí èé òfin lórí ẹ̀rìn iṣẹ́ kí ni ìjẹ̀rí agbófinlé lórí ń tá a lo ẹ̀rìn iṣẹ́ YouTube channel tí ẹni ìbéèrè yìí nìdí yìí ọ̀pọ̀lọpọ̀ wà sí àwọn àlùfáà lágbàáyé nìdí tí a dé ń gbọ́nu wọ́n lò ó dáadáa ó di gíní obìnrin ṣe dáadáa ẹjọ́ báyìí ṣe pé tiẹ̀ náà gbogbo òhù ọmọbìnrin àbí gbogbo gbọ́kúgbọ́ ayé ibi chánẹ́lì yúdúbù jẹ́ wọ́n ti ń gbọ́ ó ti lò fún ọ̀fẹ́ fún a máa wò àwọn tó bá ti jẹ́ iṣẹ́ a lò ó fún yẹn ni ó ti mi náà ní kíákíá ẹ̀mẹ́jọ fẹ́. ọmọ ẹ̀dùn ìṣẹ̀ṣẹ̀ òun ní pé àwọn ọmọ ṣẹlẹ̀ ti di pé bí kí inú kò mi hmm. náà èyí tó ń tàbí àdìgbé ẹ̀bí àdì aṣọ tí wọ́n lọ sọ́ọ̀bẹ̀ ó tọ́gá ìgbìmọ̀ ṣògbò tí mo ìfọ́n máa ń tàbí online tí wọ́n lọ sọ́ọ̀bẹ̀ nìyẹn tí wọ́n ń tàbí tó ń tà kí ń tàbí àwọn ẹ̀rí tó ń tà ó mọ̀ ń pa

Irú ilé ìjọmọ́ ẹ̀rí pé irú ọjà tí ń tà yẹn ìsẹ́lé ìtàǹpè ní ascertain property. Property tí yẹn ti snap tó ti mọ̀ pé òun lè. Òun là nẹ́bí lọ́ọ̀ gbọdọ̀ tá ọ̀ǹtì tó bá ṣe kíní tó àpọ̀yà rẹ̀. Gbogbo tọ́rọ̀ bá ní àmọ́ ṣe fúrí ara wa náà ni. For example, ní ti àfáà snap irú kìíní obìnrin ní ká irú sí ìgbìrẹ̀ ní wá àbọ́dá gbogbo iṣẹ́ pátá gbẹ̀ngàn àbóòdì yìí ni àbí kí ló ń gara ní bàbá àgbébà ìdáìlẹ́gbẹ̀ bá sanwó tẹ́ ìyá ọlọ́jọ́ ò ní jà àwọn ti rẹ̀ léyìn láti kọ́ àwọn ti sanwó rẹ̀ kalẹ̀ látọdún kan yìí ó sì ti gbó bàìdí táìkì wọ́n bàbí láwọn pòdúsì ní ìjẹ́jẹ́ yọ́wà ti fi ẹ̀bùn okun àbí ká jìnà sí gbogbo tọ́lọ̀ bá ti ní àmà sí ìtòrí ara wa náà torí náà ilé ìjà rẹ̀ sí òun àbí ìdà trade irú tábà bí mátàrú ẹ̀ tó bá fẹ́ tàrú ẹ̀ wá owó ọlọ́wọ́ pọ̀ láti rí ojú máa tọ́ọ̀kì díẹ̀ ìtọ́ bá ti yà ń bọ́ tó kò sí tọ́ọ̀kì ẹ̀ ọwá polo rẹ̀ báwọn èèyàn iye tó bá fẹ́ ọ̀tá bí ó ti kọ́ máa ṣe ló tẹ̀rí àṣẹ mọ́ kò sí iye pàṣẹ́ntéèjì èrè pé èrè báyìí ló lè jẹ tó bá ti tẹ́lẹ̀ ó fẹ́ rà lọ́rùn kódò lè jẹ 100% èrè náà tó bá ti tẹ̀yẹ̀ tó ti parọ́ ọ̀gbẹ́ sọ pé ilé yìí ẹ bá ti mú gbogbo àrùn tí ṣe láyé lọ́lọ́ ẹ̀mí ọmọ ogun jọ gbogbo àrùn tí ṣe ọ̀rọ̀ ti ti rọ́ mẹ́ẹ̀ẹ́ ọ̀tẹ̀ yẹn ẹni àmọ́ tó lè rí lórí ọjà rẹ̀ kọ́ Okay. Okay.

Eh? It may not be necessarily available lélẹ̀ ìgbà. But fún mi ní description tó ọ̀fẹ́ ẹ̀dígẹ́dì nìyí. Ó lè ṣe pé lára lórí òun náà ni ó ti describe pé bí kólà rẹ̀ ṣe gbọ́dọ̀ rí nì, bí ọwọ́ rẹ̀ ṣe gbọ́dọ̀ rí nì. Ìyẹn lèyẹ́ lè tà níta abẹ́yọrú àtàlà. Something to do with description and describe rẹ̀, not a specific one. Lọ́wọ́ I think that bá dé, wọ́n wà láti tà á láàrín ọ̀fẹ́ mi mọ̀ èyí tí mo rí òun gẹ́ẹ̀ èyí tẹ́ ẹ̀yà fún mi òun gẹ́ẹ̀ ní wá èyí òun tọ́ bá fẹ́ sarú rẹ̀ gbọ́dọ̀ àkọ́yà rẹ̀ ògbòwò òtútà mọ̀tẹ́lẹ̀ tó bá ti pé ní àkàndì scribe rẹ̀ fún

Ọdí nọmba tí. Bóyá nọmba tí. Mo fẹ́ rọ àwọn elétò ní pẹ́sọ̀ tẹ́sí. Tó bá ṣe ṣe kí gbogbo ìkó ní fàtú torí pé kí ni ọ̀rọ̀ bísínẹ̀sì ọ̀rọ̀ ti àdìmú wa ní tó ọ̀pá tó ṣe kókó pèsè ayọ́ oríṣiríṣi jẹ́ ní ọ̀nà tí ilé ìtọ́n ti là kalẹ̀ ní ti olúwa ṣe dáàmù ìkànlẹ̀ náà mo ti fẹ́ lèrè ó ní business kan tí ó di gbajúmọ̀ ní ìjọmọ́ pè ní network marketing so wọ́n lóríṣiríṣi àwọn methods wọ́n fi máa ń ṣe profit àwọn ìjọba àwọn ìjọba máa ń gbé sọ ètò gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ jù GNLD wọ́n máa ń ta oògùn wọ́n kò gún fíyàn pé kí èèyàn lọ máa ta wọ́n tún wá sọ pé kí èèyàn mú èèyàn mẹ́ta wá ó kéré jùlọ pé kí èèyàn mú wá tó máa rẹ́jísà lábẹ́ èèyàn yàtọ̀ sí ìyẹn àwọn míì ti wà ní ìsìn èdè ó ti rẹ̀ tẹ̀lẹ̀ sí nìgangan ni pé wọ́n wá bá mi wọ́n ní pé gọ̀ àní kó gùn kan ẹ̀ àti ní kó mú èèyàn wá ọ̀fún wa ní kọ́ńtàkì ẹ gbogbo orúkọ tó wà ní líìsì fóònù fún wa àwọn alamajì ẹbí bá sọ̀rọ̀ alamabá sọ̀rọ̀ Gbogbo àwọn tàbárí kan bí nínú kọ́ntàkì yìí, a máa rẹ́jísà wọn sí wá sí ẹlábẹ́. Ṣùgbọ́n ìwà máa wá fún tírénì, wà máa wá fún tírénì, a máa tírénì ẹbí wà ti máa bá òyàn ṣe lẹ́tọ́ wà máa sọ nípa bísínẹ̀sì fáwọn èèyàn. Táwọn náà ó tún máa so wọ́n tún wá ní àwọn wọ́n ní ẹ at the end of the year gbogbo profit náà bá rí lágbàáyé gbogbo àwọn èèyàn tí ó wà ní company wọ́n máa ní iṣẹ́ nínú ẹ̀. So ó pọ̀ bẹ́ẹ̀ lórí ti rí ti rẹ̀. So ká fi ìkejì lára rẹ̀ ní pé àwọn ní pé ṣé obìnrin lè tó lè wáìpù ọmọ rẹ̀ after tó ṣàbàdá lọ́wọ́ ọ̀rọ̀ Then eh, wọ́n ní pé ah, revenue and liability Ìkéjì ọ̀gbẹ́yà tẹ́lá tó ní báwọn rí àlàyé rẹ̀ tẹ̀síwájú díẹ̀. Ẹni kan ṣe bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù lẹ́jọ́ ẹnikẹ́ni tó kọ́ ọ̀dọ̀. Ẹ̀wọ̀ ti kútọ̀ fi máa ta àlàfà omi ìbísọ̀rọ̀. A lè sọ gbogbo ọ̀rọ̀ dúdú ẹ̀dùn lábẹ́lẹ̀. Bọ̀tọ́ pé ẹ̀díjẹ́ káwọn èèyàn mọ̀ pé something a gbọ́dọ̀ tí ò ní kó báyà lọ́dọ̀ lọ. Iṣẹ́ àlàyé ti rí ìgbà mi fún ìbáìsẹ̀ lómi lọ́dọ̀ lọ. Ọlọ́run ti ọ̀pẹ̀ lọ. Ìbéèrè àlùfáà tí wọ́n béèrè wọ́n pe àwọn òkójú kan náà méjèèjì ọ̀nà méjì ni. Ọ̀kan nínú tí wọ́n yìí ọ̀kan bẹ́ẹ̀ Ṣé tó dúró lórí pé sáàmà mú yẹn wá. Gbogbo ẹjọ́ ọba ti mú wá tó ti kó sábẹ́ rẹ̀, àwọn wo ọ̀gá òun. Ẹ̀wọ́ tí wọ́n bá ń tan ìwọ ọmọ jámbẹ́. Àwọn náà sì máa sáré pé káwọn náà tún ọlọ́dún tẹ́lú bí náà. Wọ́n pè ní pírámìdì. Èyí wọn ò rújúmọ́ láyé lónìí, àwọn àlùfáà lágbàáyé, at least four or three, three different iftar body, international fatwa body, ni wọ́n ti ṣe fatwa gbé haramu. Àwọn eh, ní Cairo, ní Azari, wọ́n ti bẹ̀. Ní Jordan, Jeffel Albani rahimahullah ọmọ kí wọ́n wọ́n ní center tó ń pè ní Alimamu Albani Center for Islamic Studies. Wọ́n náà ti fatwa bẹ̀. Ní Sudan, Islamic Speaker Academy of Sudan, àwọn náà ti wá wá gbogbo wọn ni wọ́n pa lọ pọ̀ pé business ara wọ́n ló kó sára ń sọ́lọ̀ ní ẹ̀mẹ́sì ẹ̀wọ́ oyún ara yín lọ́dà tí ọ̀dà ìlànà kú náà ti já à ń tààrọ́ bí òjì tààrọ́ bí bẹ́ẹ̀ nígbà tí à ń ẹ̀kọ́ ìtì àwọn èèyàn láti ẹ̀rí ti àwọn ọ̀kan lókè ẹ̀rẹ́ nìkan tí ń bẹ lókè tọ́ba ẹgbẹ́ òun lọ́wà lókè ní òun ò gbé kọ̀sọ̀ gbogbo báwọn èèyàn bá ti ń kún sálẹ̀ báyìí àhà ọ̀dà eh, yóò fún wa lọ́kàn balẹ̀ èdè tẹ́nìkan kọ eh, eh, group of many scholars ní different countries tí wọ́n ti fojú sẹ̀ríàwó ti fatiwa ìfọ́nà àwọn tó sì wọ́n public ìṣàlẹ̀ rẹ̀. èkejì táàfà wa wí ikọ̀ tó bẹ́ẹ̀. in any event téèyàn bá ti lè kúrò wípé mo rẹ́ńdà sábì rí sábì ó gba táàgì bíi lórí ẹ̀ láàrin lò àlùfáà ní wọn lè déyàn ọmọ wa bá wọn kí ọkọ wa kọ wa gba tírénì wọn bá wa gba tírénì yóò máa mákẹ́ẹ̀tì ọjà wa àbí yóò tún máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kó ló lè jẹ́ báwọn wọn kó láti fi kọ́ńtàtì rẹ̀ náà ni kí ni ṣe oúnjẹ mọ́ kí ni ṣe business is selling service èyí wọ́n ṣe àhámù tọ́mà rí bẹ́ẹ̀ di yìí èyí wọ́n ni. kíni. ó ní ìwọ̀n ìlànà ẹ̀sùn wà náà ọjọ́ ìlọ. báwọn ẹjẹ́ǹtì bóyá àti ilé rẹ́ǹtì àbí ilẹ̀ wọ́n gba ọgbọ́n sáfẹ́ ń tàgbè ní sábì tà. ẹ bá ti understand the principle yẹn wọ́n tí ẹ bá lè ẹ̀sábíjẹ̀ pé àbúrẹ́ndà ìtàkùn ṣẹ̀rí ò pé kí ọ̀rẹ́dà sábíjì lọ́fẹ̀ẹ́ olùkówó now agenti yí lálọ́ọ̀dù pélé fún ìgbéró ọba ti rẹ̀ ní ọgbà iye báyìí ní ìgbẹ̀mẹ̀ sábíjì rẹ̀ ní gba òtọ́bá lọ mẹ́fẹ́ láì Tọ́, àádọ́ ọ̀lọ́wọ̀ àdámù. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ان شاء الله